وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون الحمد لله أتدوك فون الله وبانيك الحمد لله ọlọ́run ọba tí ó ka èmi àti ẹ kún ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ tí ó Ramadan ọdún yìí yóò bá láyé adúpẹ́ fún ọlọ́run lórí oore tí ó ṣe fún wa adúpẹ́ oore Islam adúpẹ́ oore àlàáfíà adúpẹ́ oore Ramadan èyí tó bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa láyé abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ báyìí ọlọ́run jẹ́ ká ṣe lérí lẹ̀ ọlá àti tóbi ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa nípa àgbéyẹ̀wò ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an níbi tí agbédúró lẹ́sìn ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tafsir lọ́dún yìí èyí tó lọ́pẹ́ torí pé bá a ṣe sọ lẹ́sìn náà ni pé pẹ̀lú ògo ọlọ́run tọ́lọ́run bá ní ká tún mọ ṣẹ́kù á mọ tẹ̀síwájú níbi tá a bá dé àwa ń dúpẹ́ fọ́lọ́run ó wu ọlọ́run ó ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká tún mọ ṣẹ́kù ká bá a tún lè mọ tẹ̀síwájú níbi ọ̀rọ̀ ọlọ́run àti gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti lè fi ṣiṣẹ́ ṣe abẹ́lẹ́wọ̀n bá nu títóbi ẹ̀ èyí tá a tún gbọ́ lọ́dún yìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní suratul an'am ó ní a ti bẹ̀rẹ̀ tafsir aya aya tí a ó ti bẹ̀rẹ̀ lọ́dún yìí pẹ̀lú ògùn ọlọ́run ni aya naam aya eighty suratul an'am. eighty aya eighty two ibẹ̀ láti máa bẹ̀rẹ̀ lọ́dún yìí abẹ́lẹ́ wọn bá nu títóbi ẹ̀ ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا أيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون a bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an a fi ọlọ́run tó dá wa a fi ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣètọ́nù kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa àwa ń túmọ̀ kur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kó dùn ẹ̀ tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbé dàlùkìyàmà abẹ́lẹ́ ọ̀hún kó má ṣàì ka ẹnìkọ̀ọ̀kan wa kún ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́run ọba tó dá wa ó ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní alladhina walladhina amanu. alladhina amanu ọlọ́run ọba ní kẹ́ẹ̀rí àwọn tó bá gba ọlọ́run ọba gbọ́ ní gbogbo ọ̀nà téèyàn fi gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tá a lè pè wọ́n ní mọ̀mìnì pẹ̀lú gbígbọ́ lọ́wọ́n ọba gbọ́ lóun nìkan láti lè máa sìn láì pa nǹkan kan pọ̀ mọ́ lọ́hún bẹ́ẹ̀ sì ni wọ́n gba iṣẹ́ tọ́lọ́wọ́n ọba rán ànábì wọ́n gbà á gbọ́ ọlọ́wọ́n ọba láwọn wọ̀nyí ìyẹn nìkan ò tí ì tó lẹ́yìn gbà téèyàn bá jẹ́ mọ̀mìnì ìyẹn nìkan ò tí ì tó ọlọ́run ọba ni wàlámù yalbisu imanahum bi dhulm. wàlámù yalbisu imanahum bi dhulm. ọlọ́nígbàgbọ́ wọn tí wọ́n níyì tí wọn ò ro àbòsí tí wọn ò ro papọ̀ mọ́gbàgbọ́ wọn ọlọ́run ọba láwọn rú àwọn èèyàn báyìí àwọn náà làwọn tó ṣe wípé wúlá ẹ̀ka làwọn ọlọ́láwọn wọ̀nyí àwọn nìkan nífọ̀kànbalẹ̀ yóò máa ṣe tiwọn. irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àwọn nìkan náà lẹni tí wọ́n mọ̀nà láyé ń bì tọ́ba ti dọ́gbìn dàlí kìyàmọ̀ òun ò tún ní kábàámà. ááyà yìí ọlọ́run ọba ó ń bá àwọn àlàyé ọ̀rọ̀ kan bọ̀ ṣáájú àlàyé tó ń bọ̀ tó ń bá bọ̀ agbúdọ̀ kọ́kọ́ gbọ́yé kaba lè gbàgbọ́ yẹ aya èyí tí a fẹ́ tú yìí torí pọ́lọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé kéèyàn ó jẹ́ múmìnì ìyẹn nìkan ò tí ì tó ká sọ pé múmìnì ni mí ìyẹn nìkan ò tí ì tó ó dìgbà tí ìgbàgbọ́ èèyàn kò bá rò papọ̀ má bòsí kí ni ń jẹ́ àbòsí tọ́lọ́wọ́ bá ń sọ níbí ó náà ní ẹbọ. afọwọ́ abdullahi ọmọ masoud kọ́lọ̀wọ̀n bá kí ó yọ́nú sí ọ̀kan náà àwọn sàábẹ̀ òun sí ọlọ́run ní nígbàtí àyà yìí sọ̀kalẹ̀ ó nígbàtí ọlọ́run bá ní àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ tí wọn ò sì ro àbòsí papọ̀ mọ́ iṣẹ́ wọn ìgbàgbọ́ wọn ó ní kẹ́nìkan wá ń bẹ nínú wa báyìí tí ó sọ pé àbòsí kì í wọnú iṣẹ́ òun bóò láti fẹ́ mórí bọ́m̀bì eléyìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni laisa huwa kama tadhunnun anabi ni àbòsí tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ń kì í ṣe ń tẹ̀yìn rò ó ń la àbòsí tọ́lọ́wọ́n gbà lérò àbòsí wo lọ́lọ́wọ́n bá ń sọ ń bì í anabi muhammad sallallahu alayhi wa ó ní àbòsí ọ̀hún ó lè yí tí lukman tó ń sọ fọ́mọ rẹ̀ nígbà tó sọ pé yá bù náà yìí ìrẹ ọmọ mi la tushrik billah. nígbà tí Lukman tó ń sọ fún ọmọ rẹ̀ tó ní la tushrik billah. ó ní ìrẹ ọmọ mi má ṣorogún papọ̀ mọ́ Ọlọ́hun. torí pé tí wọ́n ń pè ní ká pọ̀ mọ́ Ọlọ́hun òun làbò sí èyí tó ga jù tí wọ́n bá sọ pa bò sí olórí gbogbo àbòsí láyé òun náà ni kéèyàn ọ̀rọ̀ lọ ńlẹ̀ kó máa jọ́sìn fún ntọ́lọ́wọ́n bá dá ìyẹn náà ń pè lábòsí tó ga jù olórí ti ń jábòsí ó náà ni ká fi adẹ́dá sílẹ̀ ká ká máa jọ́sìn fún ẹ̀dá ìyẹn ni àbòsí tó ga jù anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa ń sọ fún abdullahi ọmọ mas'ud torí pé àwọn sàábé tí nǹkan kan ò ti yé wọn nínú quran wọn á bi anabi léèrè tòun ti wípé èdè wọn èdè lárúbáwá ni ọlọ́run sọ quran kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí nǹkan kan bá ti rú wọn lójú wọn tún bi anabi léèrè pé kí ni ìtumọ̀ eléyìí anabi wa ń ṣàlàyé fún níjọ́ náà wípé ìtọ́lọ̀wọ̀n bá ń sọ níbí tó ń sọ pé alladhina amanu àwọn tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́. bẹ́ẹ̀ sì ni tí wọn ò pa ẹbọ zulmu àbòsínbẹ̀yẹ ẹbọ ìgbàgbọ́ wọn kò rò papọ̀ mẹ́bọ ẹbọ ò wọnú iṣẹ́ wọn wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ní òun nìkan wọn ò sorogún papọ̀ mọ́ lọ́hùn wọn ò pa nǹkan míì pọ̀ mọ́ lọ nínú ìgbàgbọ́ wọn. ọlọ́láwọn tó bá lè ní ìròyìn yìí lára tí wọ́n jẹ́ ahlu tawhid tẹ́gbọ́ ọba gbọ́ tí ò ṣẹbọ nínú ẹrú wọn ulaika amnu ọlọ́wọ́n ọba láwọn wọ̀nyí nìkan lẹni tí fọkànbalẹ̀ yóò máa jẹ́ tiwọn. ìyẹn túmọ̀ sí pé téèyàn bá ń wá ìfọ̀kànbalẹ̀ láyé kéèyàn ó máa pa nǹkan pọ̀ mọ́ lọ́hún gbogbo ẹnikẹ́ni tó bá ń pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hún tó mú nǹkan míì lẹ́yìn ọlọ́hun tó ń wárí fún tó gbà pé nǹkan míì tó ń bẹ tó lè mú ìbànújẹ́ lọ fóun lẹ́yìn ọlọ́hun tó gbàgbọ́ pé nǹkan míì ń bẹ tó lè jẹ́ kọ́wọ́ òun ó tẹ̀ ń tó ń wá lẹ́yìn ọlọ́run ẹja lọ mọ̀ pé kò lè síbọ̀ kan balẹ̀ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba tó dá wa ló sọ eléyìí ọlọ́run ọba ni ẹ sọ fún wọn wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú ọlọ́run wàlámi yalbis tí wọn ò sì mú ẹbọ papọ̀ mọ́gbàgbọ́ wọn irú ẹni tó bá lè dúró lórí eléyìí bẹ́ẹ̀. ọlọ́run ní gbogbo ohun tí ń jẹ́ ìfọ̀kànbalẹ̀ ayé al-amnu min duniya wa adabil akhira ìfọ̀kànbalẹ̀ níbi fìtínà ayé yóò máa jẹ́ tiwọn ìfọ̀kànbalẹ̀ níbi ìyà ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama ọkàn wọn balẹ̀ nítorí wípé alimuwahidu ni wọn wọn ò pa nǹkan kan papọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá wáyé tó bá lo ilé ayé tó bá wá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tọ́lọ̀ ń bá tu iṣẹ́ rẹ̀ wò tí ò sẹ́ bọ́ ń ó ṣeé kó fara gún àwọn ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ṣùgbọ́n àwọn ogbóṣẹ́ látòkèdélẹ̀ kò sẹ́ bọ́ ń ànábì ní kó fọkàn balẹ̀ ọmọ àlìjẹ́nà ni nítorí pé ẹbọ kápá nǹkan míì pọ̀ mọ́ lọ́hún ká máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́hún kí ṣòro dé ká lọ fẹnu gbé nǹkan míì ká máa pọ̀fọ̀ ká máa porúkọ àwọn nǹkan míì wọn a sọ fẹ́ lómi wípé ibi tọ́rọ̀ rẹ dé ìyọnu ayé lókù tó gbúdọ̀ wá báyìí kọ̀ wá ìyọnu ọlọ́mọ níbi tó burú délé nìí wọn a máa ká àfa mi móríta tó gbẹ́bọ lọ tẹ́nbà wa kà mú yóò ní ìpèsè kò ní ìpìlẹ̀ bọ yóò ní pèsè làwọn ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmá bẹ́ẹ̀yàn bá kú lérí ẹ̀ onítọ̀hún ó dáràn níwájú ọlọ́run ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá lòlẹ̀ ayé tó gbọ́ ọlọ́run ọba gbọ́. ọlọ́run yẹn ló bí sùúrù tí ò wá pa ẹbọ papọ̀ mọ́gbàgbọ́ tó lóun ní nínú ọlọ́run ọlọ́run nírúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ fọ̀kànbalẹ̀ láyé àtijọ́ gbéńdé alikiyama tí wọ́n ní ṣe bẹ́ẹ̀ sì ní nílé ayé tá wà yìí ẹni ìmọ̀nà ni wọ́n máa jẹ́ ìtọ́sọ́nà ọlọ́run yóò máa bẹ pẹ̀lú wọn láàyè míì nínú alukur'an. No ọlọ́run ọba tún tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ọlọ́run ọba ní innal ladina qalu rabbuna Allah. innal ladina qalu rabbuna Allah. ọlọ́run ọba ní gbogbo àwọn tí ó ṣe pé gbà tí wọ́n ń bẹ láyé in tí wọ́n máa ń sọ lẹ́nu wọn ni wípé rabbuna Allah tábánítà lọ́lọ́run ọba yín wó ni Allah ó wọn ò ní gbé nǹkan míì lọ́lọ́run yálà wọ́n ń bẹ nígbà àdẹ̀kùn wọn ò ní gbé nǹkan míì papọ̀ mọ́ wọ́n ń bẹ nígbà ṣòro wọn ò ní mú nǹkan míì papọ̀ mọ́ sóhun mọ́sítákọ́ wọ́n ń lẹ́nu yẹn ó dọ́gba pẹ̀lú tí ń bẹ nínú wọn kì í ṣe gbogbo ẹni tí ń náà ni ló dọ́gba kódà kí ṣe gbogbo ẹ ti sọ pé la ilaha illallah la ilaha illallah tí gbogbo ẹ bá dojúrú tán kì í ṣe gbogbo wọn náà èmi yóò dúró tí tí wọ́n ń sọ ọlọ́wọ́n ọba ní gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ fún mọ́sítà tí wọ́n dúró ti ọlọ́wọ́n ọba náà kí náà ń pè ní alistikọ́mà ó náà ní kó ṣe wípé ntọ́lọ́wọ́n ọba pa wá láṣẹ à ń tẹ̀lé olórí ntọ́lọ́wọ́n ọba pa wá láṣẹ ó náà ní ká mú Ọlọ́run lọ́kan ṣoṣo ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wa tó ní ká má de díẹ̀ àjìnà sí olórí ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wa òun náà lẹ́bọ ọlọ́wọ́n bá láwọn wọ̀nyí wọ́n gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ wọ́n ń pe ọlọ́wọ́n ọba Allah lórí ahọ́n wọn ó sì dénú ẹ̀mí wọn wọ́n dúró ṣinṣin di tí wọ́n gbàgbọ́ níjọ́ tí wọ́n rí jẹ wọ́n dúró tì níjọ́ tí wọ́n ò rí jẹ wọ́n dúró tì níjọ́ tí wọ́n rí ṣe wọ́n dúró tì níjọ́ tí wọ́n ò rí ṣe wọ́n dúró tì ọlọ́wọ́n bá nírúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àpọ́nlé tá a ṣe fún wọn tọkàn wọn ó lè fi balẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé tàtàdá sálọ alẹ́ ìmọ̀lẹ́mọ̀lẹ́. ọlọ́wọ́ bá nínú fún àwọn ẹni bẹ́ẹ̀ tí mọ̀lẹ́kà kú bá dé tó bá fẹ́ mẹ́mẹ́ wọn àwọn mọ̀lẹ́kà wà máa sọ̀kalẹ̀ tí wọ́n níjọ náà aláàtàkàáfó wọ́n máa sọ fún wọn wípé ẹ má bẹ̀rù nítorí pé ẹ̀mí kan ò ní rí malakul maut malaika kú kí jìnnìjìnnì ó má ba anabi muhammad sallallahu alayhi wa sallam anabisa ṣàlàyé fún wa hadisi hadisi tó gùn ni hadisi ọ̀kan náà àwọn sọ̀hábà albarra bin azib ó lẹ́nìkan jáde láyé nínú àwọn sọ̀hábà àwọn wá lọ ṣe jìnnì sáré wọ́n lọ bọ̀ àṣírí onítọ̀ anábì náà wà ń bẹ̀ ńjọ́ náà oníjọ́ náà gbogbo àwọn àwọn ń bẹ̀ ń bẹ̀ àwọn dákẹ́ minimini ẹnìkan ò lè sọ̀rọ̀ sẹ́nìkan gbogbo àwọn wá jókòó anábì jókòó àwọn wá jókòó lẹ́gbẹ̀ẹ́ níbi tẹ́ tí wọ́n ti fẹ́ sin onítọ̀ anábì wa ń sọ wípé ọ̀ya ẹgbẹ́ báyìí ẹgbẹ́ báyìí àrímújáde ń bẹ́ẹ̀ bẹ́yàn bá lọ itẹ́ bẹ́sẹ̀ bá ń ròyìn yẹn lè jókòó mo ti wà ń bì kan ríjọ kan dẹ́nìkan ní ah ẹ jókòó nítẹ́ èyàn gbúdọ̀ jókòó èyàn nàró ni láà adéèsì yìí oní anábì jókòó haula àwọn náà jókòó lẹ́gbẹ̀ẹ́ a kì í jiyàn níbẹ̀ a kì í fanfa torí pé yẹn yóò padà sí gbogbo wa wá sí ló gbúdọ̀ anábì wa ń sọ anabi ní ẹ̀yin sàábé níjọ́ tí ọmọnìyàn bá dágbére fáyé báyìí àwọn màláíkà tó bá jẹ́ mùmíní àwọn màláíkà kan wọn ò yọ sí tán bá fẹ́ gba ẹ̀mí ẹ̀ níjọ́ tó ṣe wípé oúnjẹ tí ó jẹ ó ti tán láyé omi tí ó mu ó ti dópin òun náà ó ti mọ̀ pé òun ó jáde láyé jọ náà àwọn mọ̀lẹ́kà kọ́ wà á súnmọ́ bídùn ojú ojú àwọn mọ̀lẹ́kà yóò funfun wọn ò máa wù yán rí àwọn mọ̀lẹ́kà yóò wà á súnmọ́ arákùnrin wọn ò dúró lọ́ọ̀kan arákùnrin yẹn tó bá wù ọ̀kan ibi tó jù lè parí sí ibẹ̀ ni ó ti máa rí àwọn mọ̀lẹ́kà wọn ò dúró lọ́ọ̀kan wọn ò ní súnmọ́ malakul maut mọ̀lẹ́kà kú ti ń gba ẹ̀mí òun ọmọ bọ̀ sa yóò wá dúró ní gbèrí ẹ̀ ìgbèrí ni ó dúró sí malakul maut yóò wá máa sọ fún ẹ̀mí mùmíní yóò máa sọ pé ayatu anafsu tọyíba ó ní mò ń pè ìwọ ẹ̀mí tó mọ́ ayatu anafsu mutmainna mo ń pè ìwọ ẹ̀mí olùfọkànbalẹ̀ tí fọkànbalẹ̀ di tiẹ̀ lẹ́nu. òkòròjì máa jáde pẹ̀lú ọ̀rùn lọ síbi ìyọnu ọlọ́run màláìka kú yóò wá ara máa gba ẹ̀mí mùmíní bí ìgbà téèyàn rọmi sínú àgé téèyàn wá ara nǹkan díẹ̀ èèyàn dágìrì lẹ́ẹ̀kan ànábì ní bí ìgbà tí èèyàn bá ara nǹkan omi lẹ́nu àgé tí wọ́n ara nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tán bá wá gba ẹ̀mí tán tí mọ́lákùlù mọ́tò bá ti gbà á tán wọn ò ní jẹ́ ó lò sẹ́jú àyà lọ́wọ́ ẹ̀ àwọn mọ̀lẹ́kà tán dúró lọ́ọ̀kan wọn ó sòrè gbà á lọ́wọ́ malakul maut tán bá ti wá gbà á wọ́n fi sínú aṣọ funfun kan aṣọ òun aṣọ léwọ́ kan ni tó ní òórùn tó dáa wọ́n wàá fi síbẹ̀ tán bá ti fi síbẹ̀ wọ́n wàá máa mú lọ sí sánmà anábìnrin tán bá wàá mú lọ sí sánmà tán bá dé sánmà àkọ́kọ́ àwọn mọ̀lẹ́kọ̀ wà sọ pé ẹ sílẹ̀kùn sánmà àwọn mọ̀lẹ́kà sánmà àkọ́kọ́ àmọ́ sọ pé ẹ̀mí wo ló jáde láyé báyìí ẹ̀mí tó dáa wo ló jáde láyé báyìí tí òórùn lọ́fíńdà tó dáa sì gba gbogbo sánmà wọn wà máa sọ fún wọn wípé lágbájá ọmọ lágbájá olùjáde láyé pẹ̀lú orúkọ rẹ̀ tó ń pè láyé àmọ̀lẹ́kà wọn wà á sílẹ̀kùn sánmọ̀ fún yóò lọ bẹ́ẹ̀ yóò dé sánmọ̀ kejì gbogbo àwọn mọ̀lẹ́kà ó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ yẹn láàrin ara wọn pé ah lágbájá ti jáde láyé èèyàn ńlá ti jáde láyé ẹni ọlọ́wọ́n ọba ti jáde láyé sánmọ̀ kejì sánmọ̀ kẹta sánmọ̀ kẹrin tí ó fi dé sánmọ̀ keje tó bá dé sánmọ̀ keje ọlọ́wọ́n wà á sọ wípé ẹ̀yin mọ̀lẹ́kà ẹrú mi báyìí ó ti jáde láyé ó yẹ ẹ lọ kọ orúkọ rẹ̀ fi ìlíyìn sáàyè àwọn èèyàn gíga àwọn tọ́lọ́wọ́n bá mọ̀ pé wọ́n wáyé wọ́n sì rí ayé ṣe wọ́n fi jáde mẹ́ irú àwọn tá a wá ń sọ yìí jẹ́mọ́ wọ́n lè má jẹ́ mílíọ̀nìyà o wọ́n lè má jẹ́ pírẹ́sídẹ́ǹtì mùmíní ni wọ́n ṣùgbọ́n wọn ò pa nǹkan kan papọ̀ mọ́ gbàgbọ́ wọn gbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n bá wá débẹ̀ ọlọ́wọ́ wàá sọ wípé ọ̀ya ẹ wá tún da padà lọ sórílẹ̀ nítorí pé mínà àkàlàkùnàkùn wàfẹ́ àánú ẹ̀dọ̀kan wàmínà àánú kọ̀rẹ́jọ̀kan. ọlọ́wọ́n bá ní sánmà kọ́là yìí ẹ̀ torí wípé ó ti jáde láyé ó wá jábọ̀ òun ti jáde láyé ọlọ́run ní àwọn àmà sọ fún pé ẹ dá padà sórílẹ̀ torí pé látòrí ilẹ̀ yẹn la ti dá orí ilẹ̀ yẹn náà lápadà dá yín padà sí lọ́kọ̀ọ́rẹ́jọ kan nígbà tá a bá sì tún gbé yín dìde inú ilẹ̀ yẹn náà láti tún gbé kó wá yín dìde ọlọ́run bó ni ọyẹ wa dá padà wọ́n tún wá máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀mí ọ̀ tí wọ́n bá wá ń gbé bọ̀ àsìkò tí wọ́n wàá da padà sára onítọ̀ yóò ṣe déédéé ìgbà tẹ́ni yẹn tí wọ́n bá sin tán Ànábì ló sọ bẹ́ẹ̀ yóò ṣe déédéé ìgbà tí wọ́n sin tán táwọn ènìyàn rẹ̀ padà ìgbà yẹn lẹ́mí yóò wá wọnú ara ẹ̀ tẹ́mi ẹ̀ bá ti wá ẹlẹ́mí yóò wá máa béèrè kó dàyẹ̀ tán gbé lọ nu mọ́ṣúárì ẹ̀yin lẹ́mọ́ bí ẹ gbé lọ níjọ́ ẹ bá ti gbé wọlé ọ̀dà bí gbà téèyàn send text message ni ọba àpàṣẹ tirẹ̀ fọ́dún ọdún kan níjọ́ ọba ti tàn báyìí yóò ṣe kí ni jama yóò wọlé ibi ẹ̀rí ẹ̀ lọ ẹ̀sà gbé wọnú lẹ̀ ti wọnú lẹ̀ báyìí èmi yóò bọ́ síbẹ̀ muhammad sallallahu wa sallam arabinrin sẹ kpoku nígbà gbogbo bá ti sin nígbà ẹ bá padà tán ohun bá tẹ ẹsẹ̀ ẹyin tẹ sín yóò máa gbọ́ torí pé lásìkò yẹn ọlọ́run ọba nìkan fẹ́ ẹ̀mí padà sára ẹ̀ mọ̀lẹ́kọ̀ wa máa bí léèrè wípé wọ arákùnrin ò wáyé máa dínú máa ń rọ́bù ta lọ́lọ́run ọba rẹ yóò ní rọ̀bì Allah Allah lọ́lọ́run ọba mi ìyẹn dọ́gba pẹ̀lú ta sọ wípé innal ladina qalu rabbuna Allah ẹni tó ń sọ láyé òun kò ní ṣòro fún ọ láti lè sọ nínú sáré kì í sọ̀rọ̀ wípé ẹ máa kọ ẹgbà tán wá sí tán ẹ má gbàgbé o tán bá bí aláwo ni o sọ bí o bá sọ tẹ́lẹ̀ kò ní rí sọ. tó bá yẹ pé ń sọ ṣùgbọ́n tọ̀lé yìí tó wà nínú ẹ̀mí ó kàn ń sọ lẹ́nu ni kò ní rí sọ. bókun mi bá wá fún ni má gbàgbé o Islam lẹ̀sìn rẹ ẹ̀kan tara yín jẹ ni n tó ṣe láyé yẹn ni ó fi dáhùn àwọn ìbéèrè yẹn nínú sáré látara àdé eléyìí tán bá wàá gbé sínú sáré àmàlẹ́kà yẹn wàá bí mọ́ ń rọ́bù ta lọ́lọ́wọ́ bá rẹ ojú ẹsẹ̀ nínú Allah nítorí pókù lẹ́ ń sọ ọ́gbà tí ń bẹ láyé bọ́ báyìí ṣe nǹkan míì náà ló ń pè ìyẹn náà ni ó máa kọ lẹ́nu kò ní rí Allah pè wọ́n ní máa dín inú ẹ̀sìn wo lẹ̀sìn tó ń ṣe láyé jàmáà gbàngbọ́ dẹkùn kedere ọbẹ̀ wò níjọ́ náà kí ni ń jẹ́ ẹ̀sìn wo níwájú ọlọ́run ọmọ ẹ̀sìn kankan ju islam lọ wọn ò bí ẹnìkan dáa tó bẹ́ẹ̀ kó wá dárúkọ ẹ̀sìn mi kọ̀yà ní sọ̀ kankan ni tó bá dárúkọ nǹkan mi ìyá rẹ̀ ó fi pọ̀ níwájú ọlọ́run ni. lọ́kùn jẹ́ pé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillahi alladhi hadana li hadha wa ma kunna linahtadiya jama adúpálọ́dọ̀ ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí àti ìmọ̀yí ẹ̀ jama ọlọ́run dákun bí a tán lérí ẹ̀ níjọ́ta wí ẹnìkan ò ní lè sọ nǹkan kan tó o bá ti lè sọ Islam kò ní lè sọ̀rọ̀ wọ́n tún wáá bí léèrè wípé kí ló fẹ́ sọ nípa òjíṣẹ́ kan yìí tá a rán sáyé yóò ní Muhammad Rasulullah ànábì òjíṣẹ́ Ọlọ́run ni mo gbà á gbọ́ wọ́n ní wáá bí léèrè pé báwo lo ṣe gbà yóò ní kọ̀ọ̀rọ̀ àjù mo ké nínú ìwé ọlọ́run nínú tíra ọlọ́run mo tún gbọ́ tí wọ́n ń sọ fún wa ìdí nìyí tó fi jẹ́ pé ìmọ̀ ó tún wọlé ńjọ́ náà pé mo kà á fúnra mi àbí kọ́ sọ pé mo gbọ́ mo sì gbà á gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ wàá sọ wípé ẹ wo ẹrú sìn mi ọ̀ya ẹ bá fẹ́ sàárè rẹ̀ yẹn kó fẹ́ ẹ fẹ́ sàárè rẹ̀ yóò fẹ́ gbogbo ibi tójú rẹ̀ bá lè dópin sí. Si ibẹ̀ ni sàárè yẹn ọ̀fẹ́ wọ́n wà á tún ìtẹ́ wá furuṣu la o min wọ́n wà á tẹ ìtẹ́ fún láti alijanna fún alijanna bó tún dá àwọn ẹ̀dá kan wọ́n wà á máa bẹ́ẹ̀ wò ń tẹ́dá yẹn bá wá dé òkú yẹn wà á máa béèrè mi ò dá ọmọ mi tó jẹ́ yóò ní bẹ́ẹ̀ ni èmi ní tó ṣe nígbà tó ń bẹ láyé ńtọ́lọ́wọ́n bá fi jamaa kéèyàn rẹ ni ti ń wúyàn ti ń dáyàn lọ́rùn kò ní í wúyàn kókó lẹ́gbẹ̀ẹ́ ìwọ nìkan ló wà nù sàárè àmọ́ ọlọ́run ọba yóò sọ iṣẹ rẹ tó ṣe láyé yóò sọ dẹ̀dá yóò wà máa jókòó tí ọkọ ní lè jẹ́ kó o pa sáàyùn nígbà tó bá ń bẹ nínú sàárè bí ó ṣe wá wà nìyẹn yóò wà pé ìrẹ ọba akínmi sáà kí n lè sọ fún wọn tó lọ́wọ́ bá ṣe fún mi yìí kí n lè ṣàlàyé ẹ̀ fún wọn torí pé kò lè rẹ́bí kankan kò lè rọ́mọ ó nìkan ní jẹ̀gbádùn yẹn ó nìkan ní rí gbádùn yóò wá pé ọlọ́run yóò tètè parẹ́ ó lè pàdé pẹ̀lú àwọn ọmọ àtìyàwó náà bóyá rú ń tọ́lọ́run ṣe fún yìí náà ṣe fáwọn náà ru eléyìí jàn máa èèyàn ó mọ̀ ilé iṣẹ́ ni ọ̀run láti kẹsàn-án tá a bá gbélé ayé ṣe làáfà àfi sọ wípé wàlá okun náà ìdá mítìnà bọ̀ torekina lakana lè mọ́ òtò ga yàtàkọ́ ọ̀lẹ̀ ayé. wàlá okun náà ìdá mítìnà. ولكننا إذا متنا بعثنا فنسأل بعده عن كل شيء ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده afọ wàlá ni náà ìdá mítìnà tòrìkìnà tó bá ti wí pé ikú léèrè ẹsẹ̀ bí ọ̀rọ̀ àwọn ẹlẹ́rìí ọfìn pé tó bá ti kú ó ti parí náà nìyẹn tó bá yẹ pé bó ṣe rí nìyẹn làkàánà lè mọ òtún gàáyà tako ọlọ́run ní àfáà ajẹ́ wípé kò sí wàhálà kankan tèmi tá bá ti kú ó parí nìyẹn jẹ̀mọ́ tán ẹnìkan ẹ sọ náà sí ẹ fọ́ngi lórí ẹ gún nígò tẹ́mi bá ti jáde ó parí ذكر الموت لحي لكان الموت غير تقول ìbá jẹ́ wípé tẹ́mi bá ti jáde lára tẹ́pẹ́ ibi tó parí sí nìyẹn kò sí wàhálà kankan àwọn yóò sọ pé òun òun ti kú òkú ṣùgbọ́n àfáà ní wàlákínná ìdá mítìnà bọ̀ ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjì jàmá bọ̀ bá ti wọnú sàárè iṣẹ́ bẹ̀rẹ̀ èyí ò nípa ẹni tó jẹ́ mùmí ní ònìyẹn kí la wá fẹ́ sọ nípa ẹni tó bá jẹ́ kẹfìrì ànábì ní màláíkà kú òun ó kọ́kọ́ máa bọ̀ yóò wá dúró ní gbèrí ẹ̀ àwọn màláíkà kan wàá yọ ọlọ́ọ̀kan olóòmọ wo àwọn màláíkà ẹ̀rú wàá máa bá a tó bá ti rí wọn wọn máa ranjú ma wọn ò dúró lọ́ọ̀kan àwọn ọmọ kan mọ̀lẹ́ka kú lójú pé tètè gbẹ̀mí ìranu yìí kó o tètè fáwọn ẹgbọ́n gbèsè ibú ẹranko yìí làwọn mọ̀lẹ́ka kú wàá gba ẹ̀mí ẹ̀ jẹ̀mọ́ anábì sọ bí wọ́n ṣe gbẹ̀mí yẹn jẹ̀mọ́ ẹ̀rọ ọlọ́run bó bá yẹn ẹ̀mí kèfèrí pẹ̀lú nira ni bí ìgbà tí tá a bá rí kíní tí wọ́n fi máa ń pẹja lódò tẹnu rẹ̀ kọ́hún ẹ rí i pé tó bá wọnú nǹkan tá a bá fà á ní tí ó gbé jáde yóò pọ̀ bí ìgbà tá a wá mú awọ ẹran tútù lára ẹran a wá kì kíní bọ́ a tún wá da omi sí tó ti rẹ a wá ń fà á jáde ẹ rí i pé bá ṣe ń fà á yóò tún máa kọ́ àwọn nǹkan míì bí wọ́n ṣe máa fa ẹ̀mí rẹ̀ jáde nìyẹn ní tinira ń wà máa sọ ìkùrújì ayẹ́tù an-nafsul khabitha ilà sukti rọbìkà ilà gàdọ̀bì rọbìkà wà sukti ìwọ ẹ̀mí ìdọ̀tí yìí máa jáde lọ síbi ìbínú ọlọ́run bí wọ́n ṣe máa sọ nìyẹn tí wọ́n bá ti gbà á tán wọ́n wàá gbà sínú aṣọ olóòórùn òórùn yẹn tó yẹ pé tí wọ́n bá kán òórùn yẹn sáyé kò sẹ́ni tó lè gbélé ayé mọ́ ibẹ̀ ni wọ́n fi ẹ̀mí ó lè jẹ́ pírẹ́sidẹ́ǹtì ó lè jẹ́ gọ́fúnà nítorí ọjẹ́ tí ó ti jẹ́ mùsùlùmẹ́ nítorí ọjẹ́ inú aṣọ olóhùn ẹlẹ́mí àgbẹ̀ ilé lọ́la tààrà ilé wo ló lọ ilé wo ló lọ ẹnìkan kújọ kan wọ́n gbòdìdì ni mo sìn wọ́n rì mọ́nú lẹ̀ ẹni tó yẹ pé inú aṣọ olóhùn ni wọ́n fẹ̀mí ẹ̀sìn gbogbo aṣọ tẹ́ ẹ dàbó yẹn gbogbo wọn kà dànù wọ́n wá fi sínú aṣọ olóhùn àwọn mọ̀lẹ́kà náà ò ní fẹ́ jọ́ pẹ́ lọ́wọ́ tán bá wá mú dé sánmà àwọn mọ̀lẹ́kà tí ń bẹ ní sánmà àkọ́kọ́ máa sọ pé olórí tó kílẹ̀ ń gbé bọ̀ iná lágbájá ọmọ lágbájá náà ló kú ní àà aláwùjẹ ẹ sí lẹ̀kùn sánmà wọn ni láà lẹ̀kùn sánmà ilé ìkọ́ wọn ò ní sí ọlọ́wọ́n bá fi sọ pé wàlá yàdúkú lúnà ìjànẹ́ta àtàyè ìlíjà ìlíjà máa lò fi sàmìlì xìyà ọlọ́wọ́n ni wọn ò ní sílẹ̀kùn lá túftáwù láwùm àbúwábù sàmà wọn ò ní sílẹ̀kùn sánmà fún wọn suratul A'raf ọlọ́run ní kódà kò ní rà àlìjẹ́nà wọ̀ in tó fi lè wà àlìjẹ́nà àfi tí ràkúnmí bá lè gbanú wọ abẹ́rẹ́ kọjá lókù ẹ wo ń tọ́lọ́ sọ tẹ̀síwìrì tẹ̀mfíìlì ìsìhàlà pé kò lè pọ́sí pé ó wà àlìjẹ́nà kò sí tó jọ bẹ́ẹ̀ wọ́n wàá sọ ẹ̀mí yẹn látòkè ọlọ́run yẹn ju wọ́n wàá ju jẹ́mọ́ ọlọ́run má jẹ́ èèyàn dáràn ọlọ́run má jẹ́ àrídààmú má jẹ́ àrífìtínà bẹ́ẹ̀ yẹn bá ń bẹ nínú pléènì tẹ bá ti wà nù plane tí plane bá ti wá balance lókè àwọn obìnrin kan wà máa ń bẹ́ńbẹ́ tí wọ́n bá ti wá jáde àwọn èyí sọ̀rọ̀ sign language náà ọwọ́ ni ó fi máa júwe pé àìmọ̀ o wàhálà lè fẹ́ ṣẹlẹ̀ o náà bá ti ń sọ yín ọkàn rẹ̀ ó máa mì pé àní ẹ̀ mọ̀ sọ <laughs> ó ní àìmọ̀ o wọ́n mọ̀ sí báyìí pé lábẹ́ síìtì rẹ o life jacket wà ń bẹ́ o wọ́n mú jáde bẹ́ẹ̀ yìí ó ṣe wọ̀ exit emergency kìíní wọn níbi tó wà nù àwọn ah àní ẹ mọ̀ dámọ̀ràn mọ̀ wọ́n sọ fẹ́ nìkan mo ní jẹ̀mọ́ bí wàhálà bá ṣẹlẹ̀ sẹ́nìkan ọ̀rẹ́ ti dákẹ́jì tí pilọ̀tì wá sọ fún mi pé tọ̀ wàhálà ti dé o ọ̀rọ̀ jákẹ́tì ibẹ̀ gan ẹlòmíì ò ti gbé ó ti jáde láyé tọ́ba mi hà báyìí ẹ̀mí ò ti jáde lára jẹ̀mọ́ lókè plane kan wá jù yẹn lẹ̀ ọ máa wo ilẹ̀ gan báyìí subhanallah bí ìgbà bí èèrà kan wá jù ọ báwọn ibò míì sì ń bẹ ọ lè rìnrìn bíi thirty minutes kò sí ilé kankan kì í sọmi kì í sàpáta kò yéèyàn bíbẹ̀ ṣe rí kọ wá jábọ́ sírú bẹ́hùn ṣe ọwọ́ kọ ní ẹranko ọ padà kú bẹ̀ náà ni ká àwọn oúnjẹ ẹ̀dùnkú òun escape níbo lọ jásí jama ẹ wá wo ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ ẹ wo ara tí atẹ́gùn ọkọ̀ fi dáná lókè kó tó nílẹ̀ yóò ti kú yóò ti freeze yóò ti gan torí pé lẹ́wọ̀n òtútù ti ń bẹ lókè ó ṣe kí ni o ó lágbára yóò ti dì kó tó délẹ̀ ànábì ní bí wọ́n ó ṣe sí ẹ̀mí kèfèrí nìyẹn bí wọ́n ó ṣe ju ẹ̀mí yẹn nìyẹn láti sàn mẹ́ẹ́dọ́kùn sọ́dà yóò wá máa fò kiri yóò mọ jákiri títí títí tí ó fi wá padà sára olówó rẹ̀ nígbà tán bá gbóná sínú sáré má bá wá gbé bẹ̀ tán kété tán gbé bẹ̀ ní wàá bilé rẹ̀ pé mọ̀ràn bòk ta lọ́wọ́n ọba rẹ̀ ha ha bára bí ṣe sọnù torí pé wọn ò bí dáa kó sọ pé ẹnìkan wọn ò bí dáa kó sọ pé ànábì ọlọ́run kan wọn ò bí dáa kó ní jésù kò tó bẹ́ẹ̀ wọn ò bí dáa kó ní ṣàngó kò tó bẹ́ẹ̀ ntọ́fẹ́ gbọ́ àǹsà kan náà ni kò í subjective débi gbẹ́ yẹn bọ́ọ̀bà mélé ò lè mélé ẹyọ kan náà ni tọ́ọ̀bá ti lè rí sọ ọ̀parí ni wọn náà ti mọ tọrọ rẹ ó jà sí. màdínù ẹ̀sìn wo lọ́wọ́ aṣẹ́gbà tó wà láyé ha ha náà ni ó mọ̀ wí kí lọ́ọ́ fẹ́ sọ ń pa ànẹ́bì ha ha ni ó mọ̀ wí àmọ̀lẹ́kà wọ́n wàá lù ní òlùrọ̀ bíi kùmọ̀ kan wọ́n lù ní kùmọ̀ yẹn débi wípé yóò wọnú lẹ̀ lọ́wọ́ wọ́n tó fà yọ nínú lẹ̀ níbi tí ó lágbára dé ọlọ́wọ́ wa ní kí sáré ò fún ma débi pé ẹfọ́n ààrẹ bíi yóò wọnú ìkejì ẹ̀yin sì ní tẹ̀ ń pa màálù yìí bákan náà wọ́n tún wá ní ẹtẹ́ ìtẹ́ kan fún láti inú náà kí ooru inú náà nǹkan máa ya sí i lára jẹ́mọ́ ẹ̀ tó bá ń ṣe àwọn tó ń ṣe búrẹ́dì wà ń bí kọ́ wa ní lára àárọ̀ tó ti jí kán sáfi ọ síbi òfun yẹn tó bá ti sí kán sí kọ́ ọmọ gba ara báyìí káníkì lóde kò lójútùú mú ọ ni ẹjọ́ gbà á fún wákàtí kan ìròyìn wa kéré gbogbo náà òfun yẹn pátá ìdá kan nínú ìdá sixty iná ẹja àdámọ̀ ni jùsí òun mí sixty iná jùsà ìdá kan tán bá dá iná jahannam sọ́nà sixty ìdá kan nínú sixty ó ní gbogbo èyí tá à ń lò láyé èyí tán fi ń yọ irin ìdá kan náà ìdá sixty ni wọ́n wà ní kí wọ́n sílẹ̀ fún kátẹ́gùn ẹ̀ ọmọ fẹ́ sí yọ àmọ́ fẹ́ sí bẹ́ẹ̀ ẹnìkan wàá yọ sí ẹni yẹn kì í ṣe ẹni téèyàn lè rí tọ́kàn yẹn ó balẹ̀ ojú rẹ̀ ò ní ṣe é rí kò ní wù yàn rí rárá bó ti wulẹ̀ kọ́ ma ó nìkan lọ́wọ́ à ń bẹ̀ nínú sàárè nínú òkun ẹnìkan bá tún yọ sí ti ń dẹ́rù bà yọ wà ní àwọn ah, ọlọ́kùn kí ló tún dé ìwọ́ wo yóò ní òun ní iṣẹ́ ibi tó ṣe ń gbà wà láyé ntọ́lọ́ ń fi òun dà nìyí ẹni yẹn wà máa dẹ́rù bá jama bẹ́yàn bá rí bẹ̀rù gbà mí ẹ̀mí ó sì fẹ́ bọ́lá rẹ̀ yẹn àpèjúwe kan tó súnmọ́ ẹlòmíín bẹ́ẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ nìkan kan ò sí ilé òníkan lọ́wọ́ àánú ilé ilé tí wọ́n ń gbé wá bọ́ sínú igbó ó fìdí bọ́ sínú igbó ìyàwó ò sí ilé gbogbo àwọn ọmọ ò sí ilé ẹ̀rì oríṣà dé dalẹ́ tó bá sùn pé ẹ̀ ta ni ẹ o ọ̀sẹ́ nìkan kan bẹ̀ lẹ̀kún lè ṣe kẹrẹ̀ ta ló wà bẹ́ẹ̀ <laughs> kò séèyàn kankan bẹ́ẹ̀ ẹni tó ti wá nọ́ọ̀sì fí ẹ̀ báwọn kọkànrí kìíní kan kọ́ wá jáde kó lórí méjì kójú kan wà níbí jẹ́mọ́ kékeré yẹn má fọwọ́ kan gan kọ́kàn máa ṣe báyìí sí ẹ rí i pé ẹ̀mí ọ̀ jáde lára ẹ̀ ẹ wá wo ẹni tó ń bẹnu sàárè kò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ irú ẹ̀dá yẹn ni ó mọ̀ dẹ́rù bá ń yóò wá máa sọ pé ya Rabb la tuqimi saa yóò ní ọlọ́mọdé yóò parẹ́ kí ló dé tó òkúta pé káyé má parẹ́ torí pé ó ti mọ̀ wípé kékeré nìyẹn ilé inú ètò wọn lọ bá níwájú ọlọ́run jama bí ó ṣe rí náà lànà bí sọyàn kò sí ẹ̀mẹ́jọ mọ́ ọlọ́run ọba wa fi yé wa wípé gbogbo ẹni tó ṣe pé gbà tó ń bẹ láyé ó gbọ́ ọlọ́run ọba gbọ́ kó pa ẹbọ papọ̀ mọ́ àlámọ̀rẹ́ tiẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ níjọ́ tó bá fẹ́ jáde láyé nílẹ̀dínà kọ́ lọ́rọ́bùnà lọ àwọn tí wọ́n bá ń sọ pé ọlọ́run ọba lọ́lọ́run ọba wa Allah ni wọ́n ń sọ láyé tún mọ́sítà kọ́ mú tí wọ́n sì dúró ṣinṣin bí tí wọ́n ń sọ tatanazzalu alayhimul malaika níjọ́ tó bá fẹ́ jáde láyé àwọn malaika gẹ́gẹ́ bá a ṣe sọ nínú hadith kọ́tàkó tinú Qur'an àwọn malaika rẹ̀ wọ́n máa sọ̀ kalẹ̀ wá bá wọn ala takhafu wala tahzan wọ́n máa sọ fún wa wípé ẹ má bẹ̀rù má bẹ̀rù tó fẹ́ lọ bá níwájú ọlọ́run wala má sì banújẹ́ lórí nǹkan tó fẹ́ fi sílẹ̀ sáyé fọkànbalẹ̀. ọ bẹ̀lẹ̀ jan ni ẹ máa fún nírò ẹ fún nírò pọ̀ máa àlìjánná ni ẹ fi lọ́kàn balẹ̀ kó ti dọ̀ máa àlìjánná nahnu awliya'ukum fil hayati dunya bá ní ẹ máa sọ fún pé àwa dùn yín nígbà tẹ́ ń bẹ láyé tó bá sì tún dàlí á máa ní fi yín lẹ̀ sọ yẹn nìyẹn nínú súrátù ṣùgbọ́n yìí tá à ń tu inú an'am kùránì ń tura wọn ni bó bá yé èèyàn bẹ́ẹ̀ èyí tá à ń tu lọ́wọ́ yìí ọlọ́run ọba jẹ́ kó yẹ wá pé gbogbo ẹnikẹ́ni tó bá mọ lọ́n lọ́kàn ṣoṣo tí ò pa nǹkan míì papọ̀ mọ́ lọ́n tónítọ̀hún bó ṣe ń bẹ láyé àbígbà tó bá fẹ́ jáde láyé àtìgbà tó ń bẹ láyé ìfọ̀kànbalẹ̀ ni ó máa jẹ́ tiẹ̀ ọlọ́run ọba ní ulaika lahumul amnu ká lọ bẹ̀ yẹn ọlọ́run ọba ní àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wa lam yulbisu ìmọ̀nà òǹbẹ̀ zolmi nínú èdè lárúbáwá ìyàtọ̀ ń bẹ láàrin làbásà àti làbísà tí lárúbáwá ní làbísà ó wọṣọ nìyẹn ṣùgbọ́n làbásà kí nǹkan ó dojúkóró papọ̀ mọ́ra wọn kó lúpọ̀ mùdọ́rì wọn wá yàtọ̀ tó bá jẹ́ làbísà ó wọṣọ yẹlíbásù ni mùdọ́rì tiẹ̀ yóò jẹ́ ṣùgbọ́n tó bá pé kí nǹkan ó dojúrú ni labasa yẹlibisu ni wọ́n jẹ. má lọ tu sí pé àwọn tí wọn ò wọ ìgbàgbọ́ wọn láṣọ àbòsí kì í ṣe wíwọṣọ nìyẹn ìtumọ̀ lamyelbisu àwọn tí wọn ò rò papọ̀ wọn ò rò àbòsí wọn ò rò ẹbọ papọ̀ mọ́ gbàgbọ́ tí wọ́n láwọn ní ẹ̀rí pọ́lọ́ wọn bá kọ̀nfàmù pé wọ́n nígbàgbọ́ innal ladina amanu àwọn tán gbọ́lọ́ wọn bá gbọ́ ọlọ́run establish pé àwọn yẹn gbọ́lọ́ wọn bá gbọ́ ṣùgbọ́n walam yalbisu ṣùgbọ́n gbàgbọ́ wọn tí wọ́n ní ẹ̀bọ òrò papọ̀ mọ́gbàgbọ́ láàfin lè mọ̀ wípé pé èèyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ pé èèyàn ní mẹ́ni èèyàn ògbúdọ̀ fọkàn balẹ̀ lórí ẹbọ ọ̀nà kọ́nà ó lè wọnú àlámọ̀rí èèyàn téèyàn ò sì ní mọ̀ tọ́lọ́wọ́n bá fi kọ́kọ́ ròyìn àwọn tí ń bá sọ̀rọ̀ pé àwọn tó ní ìmánì alẹ́dínà amánú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lóòótọ́ wọn ní ìmánì wọ́n wá ń wọn wọ́n ń kíyè sára wọn wọn ò jẹ́ kẹ́bọ kó wọnú ìgbàgbọ́ tí wọ́n láwọn ní nínú ọlọ́run a máa wọnú ìṣesí èèyàn nínú ọ̀rọ̀ a máa ẹbọ a máa wọnú gbàgbé yẹn nínú àdìsọ́kàn ẹ máa wọ ẹlòmíì nínú ọ̀rọ̀ ẹlòmíì lè sọ wípé à bàbá lọ́lọ́ náà níbi tágbára lọ́lọ́ náà máa o ọlọ́wọ́n máa wọ ni o ọ̀rọ̀ yẹn ó tóbi níwájú ọlọ́run subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kíì sára pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu wa ẹlòmíì ó wípé ẹ bàbá god náà ó máa understand àwọn ọ̀rọ̀ yẹn tóbi ẹbọ kéèyàn ó máa tún gbé nǹkan mí ga ju Ọlọ́run lọ nínú ìmọ̀ gbé nǹkan mí ga ju Ọlọ́run lọ ni kéèyàn ó máa fi nǹkan mí búra lẹ́yìn Ọlọ́run torí pé ibi tó o fi fi nǹkan yẹn búra lẹ́yìn Ọlọ́run ni pé nǹkan yẹn tóbi lẹ́mìí ẹ níta bá fi búra ní tó jọ wá lójújú nìyẹn ẹlòmíràn pé òun fi Ṣàngó búra lóòótọ́ mùsùlùmí lòun àmọ́ Ṣàngó lòun fi búra. anabi ni man halafa bi ghayri llahi fakodi kafara wa fi riwayatin fakodi ashraka anabi ni gbogbo ẹnikẹ́ni tó bá búra nǹkan mi ó ti ṣe ẹlòmíì ni ẹ kó bọ́ kalẹ̀ àtàdá wọn dà kọjá ọ̀rọ̀ àfọwọ́dé bíi èyí àfa ni o ládùúgbò yìí wàjẹ́ pé òun ló lọ́wọ́ bó lè ṣe ń wà àdúgbò jẹ̀mọ́ wa bára ẹnu condition bẹ́ẹ̀ ru situation bẹ́ẹ̀ fana kásámọ́ sọ̀yàn lẹ́nu la abàdà gbogbo sọlẹ́nu tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba láwọn tí wọ́n bá ń sọ́ra ẹlòmíín bẹ nítorí pé nìkan ò lálàáfíà ẹni tí ò gbádùn wọn a sì ní wọn ó ṣẹbọ kó bá a lè gbádùn wọn a ní nítorí ẹ ṣe ni pé ẹ wà lọ wá orúkọ dúdú ẹ bá wa pa ẹ wà pín sọ́nà mẹ́rìndínlógún ọ̀nà mẹ́rìndínlógún nítumọ̀ ó nítumọ̀ nínú odùfá mẹ́rìndínlógún àgbààgbà mẹ́rìndínlógún gbogbo ẹ̀ nítumọ̀ bọ́ba ti wá pin bẹ́ẹ̀ ẹ wàá gba ẹ̀jẹ̀ rẹ̀ mọ bá gba ẹ̀jẹ̀ rẹ̀ ẹ sáàmù oní oní táwọn ò ń ṣe lérí ẹ̀ ẹran ń ẹ gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ó wà á ti fámìlì ẹ̀ gbogbo ẹran tán bá ti ní ọmọ jẹ́ ń bẹ̀ kì í ṣe tọ́lọ́ ẹ̀dá lọ ní yẹn gbogbo ẹran tí wọ́n bá ní o pa tí wọ́n bá lò ó gbúdọ̀ ń bẹ̀ kì í ṣe bá pẹran iléyà á jẹ́ ń àbáyé ń á ń ẹran kan la lè pa ń o náà téèyàn bá kan nígbà tó hajj lọwọ tó ṣe ẹran lèyàn ó fi yẹn èèyàn pa ẹran yẹn èèyàn lọ gbé ni èèyàn ní ni. ẹwà rẹ lomi wọn wà á tún wá wọn lè gé gbogbo ọwọ́ ẹsẹ̀ ẹran yẹn wọn wà nìkan gbé sínú gbá wọn ní tó wà ń bẹ ni pé ìwọ ló gbé lọ ọ̀sán gan ló gbé lọ àárín jà yóò wà ní ah, ọ̀sán gan bẹ́ẹ̀ ni láàrin jà ni mọ̀ wọ́ọ̀rì ó gbé lọ ẹnìkan ò ní rí ọ wọn mọ bí wọn ó ṣe ṣe ṣe bí sujú ni ẹ kàn kọjá ah, rí pé a rí kíní bí lẹ́ẹ̀kan nítorí kíni jàmbá kó má kú àbí kó lè ju sáyé yóò pàdé ọlọ́run ọba ọlọ́run ọba sọnù alukur'an ọlọ́run ọba ni man yarju pàmòǹkànà yarju lẹ́kọ̀ọ́ arọ́bì falẹ̀ amala amala sọ̀lẹ̀ ha wala yushrik bi ibadati rabbi. ọlọ́run ọba ni gbogbo ẹnikẹ́ni tó rò pé tó bá lẹ́mìí pé òun fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú dáadáa ọlọ́run ọba ní falẹ̀ amala amala sọ̀lẹ̀ ha mójútó iṣẹ́ rẹ kí ni iṣẹ́ rẹ ó náà ni kò máa ṣe bọ́lọ̀ àtànẹ́bí bá ṣe ni kò ṣe. bí ibadati rabbihim ọlọ́ni bẹ́ẹ̀ sì ni kò gbúdọ̀ pa nǹkan kan papọ̀ mọ́ nínú ìjọ déọ̀dọ̀ Ọlọ́hun láì pa nǹkan pọ̀ mọ́ àmì pé èèyàn ṣoríire ni anabiwa Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith al-Qudusi anabi ń sọ fún wa wípé ọlọ́run ọba ń sọ wípé yabna adam mo pe ẹ̀yin ọmọ anabi adam ìnẹ́kà láwọ́ àtẹ́ta ni bìkúrọ́bì àrídì xatọ́ya tẹ́nì kọ̀ọ̀kan nù yín tẹ́ bá dé wá bẹ́mi ọlọ́run ẹ̀yin ọmọ anabi adam tó ṣe pé ìwà ẹ̀ṣẹ̀ yín tí wọ́n bá gbé ilé ayé sílẹ̀ tí wọ́n gbé ìwà ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ rẹ sì lédè gbogbo ayé ní tó fi pàdé ọlọ́run ọba nìyí fún mọ̀lẹ́kì àwa tú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yẹn àríkó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba nú ẹ̀ ọlọ́run ọba nírẹ̀ ànábì sọ fún la àtẹ́ ìtukà bí kọ̀rọ̀ bí àmọ̀fíra èmi ọlọ́run mo lè forí gbogbo ẹ̀jọ́ tí ò sẹ́ni tó bí mi léèrè bó ti wulẹ̀ kẹ́sẹ̀ yẹn pọ̀tọ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé bàtà ayẹ gbogbo ẹ̀ wò kọ̀sẹ́ bọ́ ń bẹ̀ láàbí sọ pé gbogbo bàbá ṣe ṣe jàmá ẹ má jẹ́ ká jẹ́bọ̀ ó wọ bẹ̀ ẹ mọ̀kú láàárọ̀ mọ̀kú lọ́sàn mọ̀kú lálẹ́ ìjọ ìjọ ọ̀sàkùnrin ẹni tí ń sọ pé òun lọ ń ṣẹbọ torí kó má jáde láyé ó ń tan rẹ̀ ni àti tẹ́ ẹ fi ṣẹbọ ń àti ẹni tó bọ̀ ṣẹbọ gangan àti tẹ́ ẹ pa tẹ́ ẹ fi ṣẹbọ kí ni ọkẹyìn gbogbo yín lọ́la wọn bá fi sọ pé iná lẹ́tí náà mẹ́nu àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ wọn bá gbọ́ wàlámúlùbíṣù ìmánahùn bí zolmin tí wọn ò sì ro ẹbọ papọ̀ mọ́gbàgbọ́ ìgbàgbọ́ wọn pure wọn ò ro ẹbọ papọ̀ mọ́gbàgbọ́ wọn wọn ò tún ní nǹkan kan lábẹ́ tí wọ́n ń fẹnu tọ́ lábẹ́lẹ̀ wọn ò tún ní nǹkan kan míì tí wọ́n ń forí kanlẹ̀ afá mi nítorí kó lè sọ̀rọ̀ kọ́rọ̀ rẹ̀ kó lè láwùíṣẹ́ ọlọ́run ló mọ ẹlòmíín bẹ yóò níbi táwọn bá ṣẹ́ dé àwọn jẹrin yàn ẹlòmíín yọ sọ wípé ah, kò í ṣe nǹkan kékeré káwọn tó débi táwọn ìyá tó bí àwọn àwọn bá sùn ẹni yẹn ti sọ tán kó tó mọ̀ kó ń sọ̀rọ̀ ń jáde a àkì í ṣe iṣẹ́ kékeré fá káwọn tó débi táwọn òde ìyá tó bí àwọn àwọn bá sun la ilaha illa nítorí pé kí ni ká lè dé ká mọ̀ pé àfa ńlá dé kí wọ́n sọ pé kékeré kan ṣẹlẹ̀ kó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò síbi tó fi ń rí bẹ́ẹ̀ wọ́n ti múlẹ̀ pẹ̀lú àlìjànú àlìjànú ni yóò sì fún ní májẹ̀mú pé kí n tó bá ọ ṣiṣẹ́ ìyá tó bí ọ lọ bá sùn yóò sì ní tí ò jù bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú ẹkùn yá àwọn yẹn ti wá gbàgbé wípé gbogbo tó wá ṣe yẹn ojú tì ọ́ níjọ́ tó jáde láyé ọlọ́run ó wàá lúgọ̀dé ọlọ́run ó bọ̀ wàá bi léèrè gbogbo tó gbélé ayé ṣe léèrè kíni jàmá ṣé lórí ayé yìí náà lọ́lọ́run ọba fi sọ wípé gbogbo àwọn tí wọ́n bá ṣe tọ́ lọ́hún tí wọ́n gbọ́ lọ́run ọba gbọ́ tí wọ́n ò ro ẹbọ papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn nínú ọlọ́run ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò máa jẹ́ tiwọn ẹ̀rẹ́ lómi yóò máa wò hàn hàn ní àfa kan afọkùnmọ́fọ́kàn bọ̀lá sì ti bá ń ṣe wá ara rẹ̀ ò ní balẹ̀ yóò sì máa ṣe ni ha ah, ah, wọnú wọ́n ti ha òun náà kọ ara ò ní balẹ̀ àwùjọjọ lọ àkìnnìkan àwọn èèyàn dé wọ́n dé ó mọ tó ń rí àwọn nǹkan náà ni ó sì pa àbí ìwé <laughs> àwọn náà ni ó yin Ọlọ́run ẹlòmíín bẹ ó lè kọ́ ilé bíi mẹ́wàá kò ní lè sùn kankan bẹ́ẹ̀ bọ́bá ń bẹ́ nu lé yẹn dáago mẹ́wàá alẹ́ ẹ mọ́ rò pé bẹ́ẹ̀ ni ó sùn bó ku díẹ̀ yóò jáde hòtẹ́ẹ̀lì ni ó lọ sùn jama lérí kí ni jama ẹlòmíín bẹ bó bá múra dáadáa tán báyìí bàtà tí ó wọ̀ kó gbúdọ̀ jọra wọn ní tí wọ́n sọ fún nìyẹn gbúdọ̀ ṣe nìyẹn jama lérí kí ni ẹ ẹ wà rí pé ọkàn wọn ò ní balẹ̀ bí nǹkan kan ṣe kẹ́rẹ́ kẹ́ ah kírun kírun ah àwa náà bí jàmá abẹ́yẹn bá ní mọ́nì tó yanjú bí nǹkan kan bá ṣe ọ́ ó sì gbà fọ́lọ́hún ẹni tó gbà fọ́lọ́hún àjẹ́ lòun pa ọmọ rẹ̀ ìwọ kọ́ lọ pa ọlọ́run ni ọlọ́run ló kádàrá rẹ̀ bọ́ bá sọ̀rọ̀ pé ó ṣe nǹkan kan náà ọlọ́run ló fi ṣe kò ń gẹ́ ìwọ kọ́ ojú ò tàjẹ́ pé ìwọ kọ́ ọlọ́run ló ṣe ọkàn rẹ̀ yóò ti ti máa ronú nǹkan mí èyí ò ti lọ́nu ọlọ́run kú ti sọ pé òun ó dán wa wò òun ó ti gbọ́ yé bẹ́ẹ̀ bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kò ní yí mọ́ nǹkan kan nínú táwọn èèyàn ò fi rí fọkànbalẹ̀ láyé ó náà ni ó fẹsẹ̀ kọ́ ẹni tí àìsàn ọ̀sà ti ń bá jà tí wọ́n ní ọfà òru ni wọ́n ta ẹni tí kánsà ti ń bá jà tí wọ́n ní àwọn kan ò ní wọ́n ń ṣe kò ní ráàyè tírìtì kánsà ti ń ṣeun títí tí kánsà yẹn ó fi gbẹrẹgẹ jígẹ tí ó fi pa àwọn tó ń ṣẹyìn ẹ mú ẹran bíi mẹ́ta wá odidi màálù kan kí ni ìbáṣepọ̀ màálù bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ṣe kó sínú wàhálà nìyẹn ọkàn ìfọ̀kànbalẹ̀ ò wá ní sí ọkàn ò ní balẹ̀ bí wọ́n bá sùn wọn ò ní lè sùn gbádùn bí wọ́n bá fẹ́ jáde ẹlòmíín bẹ jàmọ́ bẹ́ẹ̀ bá kọjá níwájú ilé rẹ̀ nídàájí ọlọ́mọdé yẹn ò fara gbà nǹkan bí èyí ọkọ dóni fún un bí ó <laughs> ah èyí ò kí <laughs> ẹ eh, mo sọ́ọ́rì o mo sọ́ọ́rì o kí ni fẹ́ الذين آمنوا ولم يلبسوا ẹlòmíì ń bẹ bẹdúrúmù rẹ kò lè jẹ́nìkan kó wọ bẹ̀ ah, ìyàwó tó ní gan mo ní privacy privacy wo jama níjọ́ tó bá kú kọ́ òòsà tó gbé kanu lé yẹn gbogbo èèyàn ó rí bẹ́ẹ̀ bá wọnú ilé àfáà mi bí ilé babaláwo bí ilé babaláwo kò yàtọ̀ àwọn náà ní ó sì bọ́ ta ní ó máa ṣe wáàsí n'o de fẹnu kan kankan kátó bọ́ sí wa síta kátó máa ṣe wá sí gbogbo wọn bẹ́ẹ̀ ṣe wáá rí wọn yẹn ọkàn wọn kì í balẹ̀ ìfọkànbalẹ̀ kì í bí nǹkan kan ṣe kẹ́rẹ́ báyìí wọn ti máa rò ó sí gbá wa bó ẹ ti yanjú kí ni ẹ̀rọ sáré lọ́pọ̀ yẹlé o ọkàn rẹ̀ ò ba balẹ̀ torí báwọn nǹkan yẹn ní o máa dún koko mọ́ ṣùgbọ́n wọ́n tó bọ́ lọ́wọ́ bá dúró ọkàn rẹ̀ ó balẹ̀ ó dàbí ẹni tán sọ fún wípé tó wà ń ni pé ọ̀la ló jáde láyé o sẹ́yìn ẹ̀mí wo ti jáde àbí bẹ́ẹ̀ kọjá ma ṣùgbọ́n ẹni tí ọmọ pọ́ lálẹ́ owó òkú yóò máa ṣe fàájì rẹ abẹ́ẹ̀kọ́ lálẹ́ ìgbà yóò tún sùn yóò tún jẹun tó dáa títí kó o fi mu ọkàn rẹ ó balẹ̀ ṣùgbọ́n wọn tó ti sọ tó ń wádìí ẹ dákun ẹ bá mi yẹ̀ wò ẹ bá mi yẹ̀ wò àdẹ́wò ni kí ló ń yẹ̀ wò nígbà bá yẹ̀ wò tán ni ọ̀kadà kan ó ọ lọ́la ṣùgbọ́n ò ní kú o ò ní kú àmọ́ ẹsẹ̀ méjèèjì ọkàn dẹ́mu ṣé ẹ mọ̀ pé àdánwò kí làwọn lè ṣe sí kò sí nǹkan kan <laughs> àti ìgbà tó ti gbọ́rọ̀ òun òun làdánwò ti dé bá bọ́bọ́ wá di ọ̀la bí nǹkan kan ọ̀bá ṣẹlẹ̀ sí ó súnmọ́ kó ní stroke ṣùgbọ́n ọ̀tọ̀ tó ti bọ́ lọ́wọ́ ọba dúró tó ń sáà ti káàrò tó ń bẹ lọ́wọ́ bó bá ọ́ lọ́wọ́ lọ́wọ́ lè gbé nǹkan yẹn gan fò pé ò ní ṣẹlẹ̀ sí ọ lóbi jẹ́ pé àmúnù ìfọ̀kànbalẹ̀ ó ń bẹ níbi kéèyàn bọ́ lọ́wọ́ ọba dúró bẹ́ẹ̀yàn bá rí jẹ èyàn ó gbà fọlọ́n pé ọlọ́run ọba ló mú wa bí onifiti sì sí èyàn ò kankan ó ṣe àárí bẹ́ẹ̀ ó ṣe àárí báyìí àti bí ó ti nígbà tó ní ṣe bó ti nígbà tó ní sẹ́nìkan lójó onígbà yẹn nígbà tí ò tún sí ewu làbúrò nìkan ni òjò wà kò yí tọ́ lọ bí ọ̀pá àbọ̀n anabiwa sallallahu wa sallam anabi ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan tànàbì anabi yìí ó wà kò sí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó ba sáré tó ṣáájú ẹ̀ ó bá didọ́ kan lárúbáwá oko kan ó bá wá ará oko òun bá fa kẹ́tẹ́kẹ́tẹ́ wá ọba ni ọyá wọn ní kẹ́tẹ́kẹ́tẹ́ yìí lè sáré ọyá ìdílé sáré àwọn sàbẹ̀ ogun náà bá dúró nígbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ ó sáré ó bá ṣáájú tànàbì sallallahu alaihi wasallam ojú àwọn sàbẹ̀ bá kóró ah inú kẹ́tẹ́kẹ́tẹ́ wò lélẹ̀ ṣáájú kẹ́tẹ́kẹ́tẹ́ ànẹ́bí ọ̀la ànẹ́bí ni ẹ̀ ah, ah, ah, ẹ̀ ṣe sùúrù ọlọ́run ò ṣèlérí pé òun ó gbé nǹkan kan garoro pé òun ò ní mu wá sísàlẹ̀ bó ṣe ẹ gbà ẹ ọlọ́run jẹ́ iná ò nìkan ló wà lókè tí ò lè wálẹ̀ ọlọ́run wá bá náà nìkan gbà bẹ́ẹ̀ so yẹn túmọ̀ yìí pé odidi ọlọ́run nìyẹn kí làwọn wá jẹ́ rí jẹ lẹ́ni lè dọ̀la kó wa tá a rí jẹ lánàá yóò yóò wá máa wéré tó ń sá yóò máa gbà sọ sáré níjẹta tí mo fi fún ọ nígbà tó wá ṣe fẹsifẹsi lẹni ọwá ń sáré kiri sì máa sá bẹ́ẹ̀ yóò wá sá eré ń fa kò gbà ní jásíbì kankan ọlọ́run ọba má dààmú wa má lé wa kiri ọlọ́run ọba láwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọláìka láwọn mùlá amnù àwọn tí wọn ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwọn nìkan nìfọ̀kànbalẹ̀ ẹ̀ ṣe tiwọn. ọlọ́run mọ̀ bó ta dúró bẹ́ẹ̀ sì ni ìmọ̀nà ọlọ́run yóò máa jẹ́ tiwọn lórí gbogbo àlámọ̀rí wọn ááyà yìí n tó bi òun náà ni pé anábíwá Ibrahim aleyhi salatu wa salam àwọn kan ń bá a ṣe fanfa nípa pé anábí Ibrahim sọ pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni àwọn ní rárá òòṣà bẹ tó lágbára anabi ibrahim sọ pé kò sóòsàn àrùn kan tó lágbára ọlọ́run nìkan lọ́ba lágbára fanfa yìí wá pọ̀ láàrin wọn wọ́n wá ń sọ fún anabi ibrahim pé ah wọ́n ibrahim ọmọ bàjẹ́ o tá a bá sọ fún òsàwà nísìn tá a bá ní kó kó sí ọ bọ́sẹ̀ ṣe é sojú ò tí bẹ̀rù anabi ibrahim wá yíjú padà sí wọn pé kí ló kọlù ẹ̀yin ò ọlọ́run èmi àwọn máa bẹ̀rù òsàn yín anabi ibrahim sọ fún wọn ni pé ah ẹ̀yin anabi ibrahim wa ń sọ fún wọn wípé ah àtúwájú ní ìfìlà ṣé máa bá mi jiyàn ẹ máa bá mi ṣe fanfa lórí ọlọ́run tèmi ti dámà ọlọ́run ọba ti fọ̀nà mọ́ èmi èmi ò mú nǹkan mi papọ̀ mọ́ lọ́hún èmi ò sì sọ nǹkan mi ìdọ́lọ́hún ẹ̀yin lẹ sọ nǹkan mi ìdọ́lọ́hún ẹ má bá mi jiyàn ọ̀rọ̀ ọlọ́run ọba ti yé mi. èmi ọ̀bẹ̀rù nǹkan kan látara òòṣà yín kó òòṣà yín lè ṣe nǹkan kan fún mi àfi tọ́lọ́wọ́n ọba mi bá ní yóò ṣẹlẹ̀ sí mi. wọ́sẹ̀ torí pé ìmọ̀ ọlọ́run ọba tó dá mi ó jálé ó mọ̀ bẹ̀rẹ̀ mi ó mọ̀ àárín mi ó mọ̀ ibi tọ́rọ̀ mi ó padà wá kángun sí i. sọ̀rọ̀ òye yín ni ẹ̀ẹ̀mọ ọlọ́run ni àfàlà tàtàtà ẹlòmí ó sì máa sọ pé ṣáwà ló ń bá wí á fi bá a ṣe jẹ́ hàn bó ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ yẹ̀pẹ̀ lásán omi lásán o tún wá ń fọwọ́ gbáyà tí ò sí kankan bẹ́ẹ̀ anabi ibrahim ní ọlọ́run ọba nílẹ̀ ibrahim sọ fún wọn kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe torí pọ́lọ́run ọba mi ìmọ̀ rẹ̀ jálé jáko ká tó dáyé gbogbo ẹ̀ ló ti mọ̀ nípa wa kí wọ́n tó bí wa ìgbà tá à ń bẹ nígbàrá di bàbá wa ó ti mọ̀ wá ó mọ̀ ìgbà tá a wáyé ọmọ ru ara obìnrin tá a bọ́ sí ẹni tó padà jẹ́yà wa kì í sòun nìkan lóbìnrin tí bàbá wa kò júrí láyé ṣùgbọ́n lọ́wọ́ bá ti mọ̀ bó o bá gbé ìgbésẹ̀ bó fẹ́ fún obìnrin mi yóò kù díẹ̀ báyìí kò ní í bọ́ sí i torí pọ́lá ohun ti mọ̀ pọ́ ọmọ tó fẹ́ jáde yẹn kì í sòbìnrin yẹn ní òbí gbogbo ètò yẹn jẹ mọ́ kí ni àwa mọ̀ nígbà náà kò yẹ nìkan kan ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba jẹ́ kó yé wa nínú alukur'an ọlọ́run ọba ní waladi ẹ akhrajakum wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an wa ja'ala lakum samaa wal absara wal af'ida la'allakum tashkurun. ọlọ́run bá níṣe bẹ́mi ni mo mú yín jáde láti inú àwọn àyà yín nígbà tẹ́ ń bẹ lómi lọ́gbọ́lọ́gbọ́ ìgbà tẹ́ ń bẹ ní báàsì ẹran ìgbà tẹ́ ń bẹ lẹ́jẹ̀ kíkì látàlámù nàṣẹ́ ọlọ́run bá ní ẹbí wọn léèrè kí lẹ́ mọ̀ nígbà náà ó délé ayé lọ wá ń sọ wípé díẹ̀ ọkùnrin ò tó o gbúdọ̀ níyà ayé kan tọ́mọ jókòó tì tó gbúdọ̀ fẹ̀yìntì ṣèbó délé ayé lọ tó wá babaláwo kan tó ní ah ó ń bẹ́ńjẹ̀ bóde òun òun fọ̀rọ̀ rẹ̀ ṣeré ìgbà tó ń bẹ nínú ìyá rẹ̀ yẹn ọlọ́mọba ní láàtàn alamúnà ṣáyé á kò sí nǹkan kan tẹ́ mà nínú oyún gbà náà ò dá dáadáa mà bẹ́ẹ̀ ni ò dá ń tó lè ṣe ọ́ ní sùtámà ò mọ́ wàjà alárakùnrin sámú àwọn àbísọ́ọ̀rù ọlọ́mọba ní mo padà wá fún yín létí ìgbọ́ràn mo padà wá fún yín ní ìríran mo padà wá fún yín ní làákàyè ọlọ́run ọba ní mo fẹ́ kẹ́ ẹ fi sìn mí ni kí ṣe pé kẹ́ ẹ fi dáyé kẹ́ ẹ fi lòdì sífẹ̀ẹ́ tọ̀tọ̀n tó dá yín ọlọ́run ọba wa ń sọ fún wa pé rí anabi Ibrahim sọ fún wọn wípé wo ò bẹ̀rù ní tó ń bẹ lọ́wọ́ wọn. wọ́n fẹ́ máa bá ọ̀hà ń sọ fún wọn anabi ibrahim oníwàkẹ́ ifá àkáfù mọ́ àṣìrọ́kítún anabi ibrahim ní pé báwo lèmi ó ṣe máa bẹ̀rù ẹbọ tẹ́ ń ṣe wọn a mọ̀ pé ah àwọn afáyín wọ́n ti láyà pọ̀ nítorí pé baba ńlá baba wọn gan máa gbẹ̀rì tó bá débẹ̀ ni wàkẹ́ ifá àkáfù mọ́ àṣìrọ́kítún jẹ́ bọ́ ni ṣebí gini ẹgbẹ́ àwọn lárúbáwá nígbà kan èso dàbínù òun lẹ́lòmíì ó fi ṣe òòṣà rẹ̀ èso dàbínù tó bá ti gun papọ̀ yóò wá fi mọ òòṣà níjọ́ tẹ́bi bá tún pa yóò tún jẹ òòṣà yẹn ẹ wo bi tí kébìrì gọ̀dẹ̀ níjọ́ tẹ́bi bá ti ń pa yóò bá tún rẹ imú rẹ̀ yóò gẹ ẹgbẹ́ kò sí bẹ́ẹ̀ mi ní bá tún lọ oko ní bá tún rẹ̀ sọ̀rọ̀ màá sè mí tọ́ba yìí tún ṣe mí ìtàyè tó máa forí kalẹ̀ fún àkẹ́bà káfù máa aṣọ́ra kìtùn máa aṣọ́ra kìtùn báwo ní ṣe máa bẹ̀rù anabi ibrahim ní báwo ní ṣe máa bẹ̀rù òòṣà tó ṣe pé yín fúnra yín lẹ fọwọ́ ara yín ṣe mi ò lè bẹ̀rù ẹ̀. ẹ̀rù òtí ẹ̀ bá ẹ̀yin báyìí ń pa nǹkan míì papọ̀ mọ́ ó tó ké ṣírùkù kó bá yẹn lẹ́rù ẹ̀yin ò bẹ̀yìn lẹ́rù ẹ̀yin fẹ́ kémi ó máa bẹ̀rù tẹ́ ń papọ̀ mọ́ màdàmú yóò lọ sí ibi àárẹ̀ ní tó lè pọ́n ọlọ́run ọba òfin yín láìrí kankan lérí ẹ̀ ẹ̀ nítọ́ka sí kankan lọ́dọ̀ ọlọ́run tó ní kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀. láàrin èmi àti yín tá a wà lẹni tí fọkànbalẹ̀ ń ṣe tiẹ̀ ibi tọrọ yẹn ti wá gan nìyẹn anabi ibrahim wa challenge wọn pé ọ̀dà ta lẹni tó nífọ̀kànbalẹ̀ nínú èmi àti yín nínú ẹ̀yin tó sà ẹ̀ sọ fún ẹni tí ń bọ̀ Ṣàngó kí pa ẹni kò ṣe àmì ẹni pé kò ní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sọ fáwọn akọ́lọ́hún kó pa wá á sọ pé àmì torí pé òun ló dá wa òun náà ni ó pa wá lànàbí Ibrahim fi ń bi wọ́n léèrè wípé ẹ bi wọ́n léèrè ta lẹni tí fọkànbalẹ̀ ń ṣe tiẹ̀ nínú èmi àbẹ́yìn sẹ́yìn lẹni fọkànbalẹ̀ ní àbẹ́mi. ẹlòmíì ó ti jẹ àṣẹ já gbogbo eyín rẹ̀ ó ti dógùn bẹ́ẹ̀ bá bọ́ra ti ń bẹ lẹ́yìn ẹlòmíì ẹni tó fẹ́ sí gbẹ́rẹ́ àáké ni wọ́n fi sí dánwò ìyàwó sí sí ní bàrádì ìwọ o dónú àwọn wọnú nígbà tó wá dé ń pé báwo ni ṣiṣẹ́ kò ṣe kò kò ṣe máa sọ ìròyìn ò táfojú bá yóò ní ṣàjà àfilẹ̀ báyìí. jẹ̀mọ́ tá a lọ́kàn rẹ̀ balẹ̀ tó ẹni tó dìpọ̀ ọlọ́run ọba mú àtẹni tó dìpọ̀ èṣù gbèsù bá fún ọ lówó yọ padà sọ ọ́ dolo sí gbèsù bá fi yìí ṣe ọ lára lẹ́ni ọ padà tẹ́ sí gbèsù bá fún ọ lásọ àárín ọjà ni ó ti padà gbà yẹn lọ́rùn ẹ̀ ẹ jẹ́ ká bọ́lọ̀ wọn ọba dúró ntọ́lọ̀ ọba bá fún ni ní máa mọ́ ni lọ́wọ́ lọ́kàn èèyàn máa eyi balẹ̀ lérí ẹ̀ eyi o lè jáde èèyàn ò lè sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n bá ní mọ́jẹ̀mú kan lọ́nà kan àbọ̀ wọn ò ní lè rìn gáárágá olójú tí wọ́n lè ṣe olójú tí wọ́n lè jẹ olójú tí wọ́n lè rìn sí ẹ dákun wùlẹ̀ níbí yìí ni ànábì Ibrahim ti wá ń bi wọ́n léèrè pé láàrin mi àti yín ta lẹni tí fọkànbalẹ̀ ń ṣe tiẹ̀. àwa méjèèjì ta lẹni ìfọkànbalẹ̀ lẹ́bi rí pé ẹni tọ́lọ́run bá ṣe ní mùsùlùmí oríire tó ga jẹ́ lọ́wọ́n bá ṣe fún wa tá a bá gbọ́ ẹ̀sìn wa yé dáadáa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ajaban li amril mu'min anábì ní ọ̀rọ̀ mùmíní ó tó ṣèyàn lè mà tí dáadáa bá ṣẹlẹ̀ sí ṣàkárọ̀ yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fàkànà khairan la yóò sì tún jẹ́ oore fún lọ́dọ̀ ọlọ́run wàyí náà sọ́ba ọ̀dọ̀rọ̀ tí aburú bá sì ṣẹlẹ̀ sí sọ̀bárọ̀ yóò ṣe sùúrù sùúrù tó ṣe yẹn náà yóò sì tún máa já sí oore fún lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀gùn gún wa lẹ́sẹ̀ lásán tá a bá ní ah ọlọ́run ló mú wa bẹ́ẹ̀ ọlọ́run ni ẹ̀ máa kọ́ ládàá fún lọ́dọ̀ ọlọ́run bí nǹkan kan bá ṣe wá kódà nǹkan tá a kà kúnlá tó bá ṣẹlẹ̀ sí wa táyà wa bá jájú ọlọ́run ní ẹ̀kọ́ ládàlẹ̀ fún ẹ̀kọ́ ládàlẹ̀ fún torí pé èèyàn jẹ́ mùsùlùmí torí pé ọjọ́ ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam alikawfu ìbẹ̀rù ìran kan ni nínú ìjọsìn kẹ́nìkan máa sọ pé ogúnlọ́mọ bẹ̀rù mi o òyìnbó ọlọ́run torí pé ìbẹ̀rù bó ṣe rí yẹn nínú àwọn ìran ìjọsìn ni ọlọ́ni wàlá takhafuhum wa khafuni ọlọ́ni ẹ má bẹ̀rù nǹkan kan èmi ọlọ́ni ẹ bẹ̀rù tẹnìkan bá ní ọmọ bẹ̀rù òun ó ìsọlọ́hún ó ìsọlọ́hún bó ti wùlẹ̀ ọmọ. àwọn àfáà wa jẹ́ kó yé wa wípé anabi Ibrahim aleyhi salatu wa salam ó gbàgbọ́ yé ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ó mọ̀ wípé n ti ń jẹ́ ìbẹ̀rù ìjọsìn ni ọlọ́run nìkan la gbúdọ̀ fi sọrí ẹ̀ ló fi sọ wípé wà kẹ́ẹ́fà àkáàfù má aṣọ́rọ́kítún bó o ní ṣe máa bẹ̀rù ọ̀sà èsì táwọn ẹbí Ibrahim sọ fún wa nìyẹn wà kẹ́ẹ́fà àkáàfù má aṣọ́rọ́kítún báwo ní ṣe máa bẹ̀rù tẹ̀ ń papọ̀ mọ́ Ọlọ́hun torí pé káwọ́fù nífẹ̀ẹ́ yẹn káwọ́fù ìbáàdà òun ni àmọ́gbà mi ń bẹ èèyàn lè bẹ̀rù khawfu ada ó ń bẹ awufu ti àdámá ó ń bẹ lápẹjúwe èèyàn dúró ń sìn ẹnikẹ́ni ẹ sáré sáré sáré kó o tó wẹ̀yìn kí ló kọ́ ṣe kí ló ṣe yẹn ẹ̀rú bá yẹn ẹ ah, sì lẹ́ẹ̀ bẹ̀rù ọlọ́run sẹ̀ǹpẹ́ <laughs> lómi lè lọ sápamọ́ síbẹ̀ wọn àwọn àfọ onímọ̀ tàwọn yìí ẹ mọ̀ dàrú ó pín sí méjì ìbẹ̀rù tìjọ́sìn ó wà

yóò mójú olówó ẹ̀ là kọ́rọ̀ rẹ mọ́ dàbí èlíjàjà tó lọ sí tó lọ sí zoo ìbẹ̀rù yẹn ọ̀tọ̀ ìbẹ̀rù jọ́sìn ọ̀tọ̀ kí nìdí tá a fi sọ pé yàtọ̀ èyí tá nàbí Ibrahim sọ ń bí aleyhisalatu wasalam ìbẹ̀rù ti jọ́sìn nìyẹn wà kẹ́yìnfà àkà báwo ni màá ṣe bẹ̀rù mọ́ àṣùrọ́kìtún ẹ̀ṣirikù báwo ni màá ṣe bẹ̀rù ẹbọ báwo ni màá ṣe máa bẹ̀rù òsàbí Ọlọ́run èmi ò lè ṣe yẹn ṣùgbọ́n nàbí musa aleyhi salatu wa salam àwọn ọ̀nà bí ọ̀nà méjì mẹ́ta ń bẹ tàbí musa ti bẹ̀rù a sì ní torí ìyẹn sọ wípé nàbí musa ṣẹbọ ó ń bẹ nínú alukur'an a'udhu billahi minash shaitani rrajim nínú suratul qasas ọlọ́run ọba nígbà tó rán ànábì musa tó rán sí Fáráò tó fẹ́ rán tí ẹ sì mọ̀ pé ànábì musa ń tó gbé kúrò lọ́dọ̀ Fáráò ọ̀sàṣe mọ́ṣe àwọn ìran Kibuti àti ọmọ Israel wọ́n ń jọ ń jà sẹ́ẹ̀sì mọ̀pọ̀ ọmọ Israel òní Musa bani Israel ni òun wá fẹ́ làjà wọn bó ṣe fọwọ́ ti ìran ti Farao ara mi bó ṣe fọwọ́ ti ìyẹn bá bọ́ lulẹ̀ ọba kú. fọwọ́kẹ́sà ò Musa fàkọ́dọ̀ àlẹ́ ẹ̀mí bá bọ́ ah Musa ni ah ah jíbi fọwọ́ kan bó ló ṣe jẹ́ gbogbo yẹn ti ń pariwo rẹ pé musa pààyàn anabi musa wa ń sápamọ́ torí pé ó ti mọ̀ pé tí fìràwọ̀nù bá gbọ́ ó lè di wàhálà ẹnìkan bá wá bá musa níbi tó wà pé rẹ musa ọjọ́ mọ̀ sá tí wọ́n bá gbá ọmú wọ́n pàwọ́ náà o ń lo fatanabi musa fi sá ó sá kúrò ní misra ó sá lọ sí madian ìgbà tanabi musa lọ sí madian gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kọ́ la fẹ́ lò ibẹ̀ ló ti níyàwó ìgbà tóun àtìyàwó rẹ̀ wá ń lọ lẹ́yìn ìgbà tó ti lo tó lé lọ́dún mẹ́jọ tó jù bẹ́ẹ̀ lọ tó wá ń padà bọ̀ ló wá rí iná kan ti ń jó níbi àwọn ewé tútù ó wá ní inni anastunara ó ní ẹ̀yin èèyàn mi wàkọ́ lálẹ́ àlè é mo kò so ó lẹ́yìn èèyàn mi ẹ náà ẹ náà ìní ànàstò náà rọ iná kan ni mo kíyèsí tí mo ń wò lọ́ọ̀kan yìí mi ni a bẹ kọ́ bá sí ó ṣeéṣe tí n bá débẹ̀ bóyá a lè rí ògùn náà tá a lè fi dáná tá a fi jẹun. ó ṣeéṣe kárí ògùn náà kan tá a fi tànná ń bẹ̀ Musa bá lọ bẹ̀ ìgbà tí Musa ó débẹ̀ ọlọ́run ọba ọlọ́run fẹ́ pè lọ bẹ̀yẹn ni ó fẹ́ kó kúrò láàrin àwọn ìyàwó ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ jó kúrò níbi àwọn tó wà yẹn ọlọ́run mọ̀ọ́mọ̀ ọlọ́run fi yẹn attract attention kó lè lọ ọbẹ̀ lóun nìkan ìgbà tó wá débẹ̀ ọlọ́run ọba ní kúnlẹ̀ ìkìlànà alẹ́ bọ́ bàtà rẹ ìnàkàbìlẹ̀ wádìí mú kọ́ dásì tó wá torí pé ààyè tó mọ́ tí wọ́n ń pè ní ààyè tó wá ibẹ̀ ló wá yẹn ọlọ́run bá wá ń sọ fún pé máa tẹ́tí máa gbọ́ mo fẹ́ ràn ọ́ níṣẹ́ mo fẹ́ ṣe ọ́ lójúṣe ọlọ́run mo fẹ́ rán ọ sí firaun anabi musa wa ni àpò oníṣe lọ bá firaun ntọ́ wa sọ ni pé ah, <laughs> ọlọ́run anabi musa aleyhi salatu wa salam anabi musa le ọlọ́run ló sì da bẹ́ẹ̀ nínú àdìsí tó lálàáfíà tí ò síyè méjì ń bẹ tí ìbá ti pàdísì ń ó fẹsẹ̀ rinlẹ̀ ni àbá sọ pé àbí ìtàn àròrí sọ ni anabi ni màláíkà kú ìgbà tó fẹ́ gbẹ̀mí anabi musa anabi musa fi ìṣẹ́ fọ́ lójú sẹ́mi pé tí èbá ṣe pa arábìsì yẹn nu sọ̀híù àbánirọ́ ni ikú ló fi fọ́ ní ojú níbi tí anabi musa lè dé ọwọ́ á ní ìrẹ̀ ọlọ́run bó o ní í ṣe lọ bá fèrè àwọn à mo mọ̀ lẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀ ń bẹ̀ tí mo fi sa kì í sì gbàgbé nǹkan o. ní kọ̀tà ti ó ní ní kọ́tálítù mi ní òun náfúsá mo pa yẹn ni mo fi sá kúrò ń bẹ́ẹ̀. èyí tí musa wá sọ ni wà á káfù ẹ̀rù ń bà mí yàkótó ló kí fúlàánù mọ́ wà lọ pa mí musa bẹ̀rù àbí ó bẹ̀rù sáwọn àsọkọ́sẹ̀ bọ́ mẹ́wọ́ ìbẹ̀rù yẹn ìbẹ̀rù ẹni tó ti bá fúlàánù ẹ̀gbọ́n tó mọ orí èèyàn tó tó máa burú ọwọ́ ẹ̀ musa ó bẹ̀rù aburú àfojúrí báyìí látara firaun kì í ṣe kó bẹ̀rù firaun ó ọlọ ọ̀nà kan nìyẹn musa sọ pé mò ń bẹ̀rù ṣùgbọ́n bẹ̀rù yẹn ìbẹ̀rù nìyẹn àdámọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nígbà tó fi musa lọ́kàn balẹ̀ pé má bẹ̀rù èmi tí mo fẹ́ ràn ọ́n sẹ́ èmi náà ò ní musa ọ̀pá ti ń bẹ kó tó débẹ̀ yẹn nínú suratu tọ́ ẹ má bàa mẹ́ka yẹn ẹsẹ̀ wọn sí lọ ni ọ̀pá nínú suratu tọ́ a ọlọ́run ọba wa ń sọ fún Musa láàyè yẹn ọlọ́run ọba wa ń sọ wípé rẹ Musa kí ni ń bẹ máa bí ẹmí ni kàyà Musa kí ló ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ rẹ Musa kọ́lá ìhà sọ́yà ó ní rẹ ọlọ́run ọ̀pá mi ni sọlọ́run ọmọ ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́mọ ọlọ́run tó wá ń bi léèrè musa wa ni yíya sọ́ọ́yà ọlọ́run ọba ọ̀pá mi ni ọ̀pá yẹn bó ṣe rí yẹn àtàwọn mo máa ń leri lérí ẹ̀ wà oṣù bí mi mo sì fi já ewé fáwọn ẹran mi wàlíyà fi àmà àrèbó òkúrẹ́ mo tún fi ń àwọn nǹkan míì tí mi ò tún lè máa ọlọ́run bá ọ̀pá yẹn wá sọ ọ́ lẹ̀ ọmọ pé nǹkan míì tún ò tún mọ̀ ọ̀pá yẹn tún lè ṣe ọlọ́run ní sọ ọ̀pá yẹn lẹ̀ ọlọ́run bá ní rẹ̀ mú ọ̀pá owó ẹ sọ ọ́ sílẹ̀. ìgbà Musa ju ọ̀pá yẹn lẹ̀ ó wá rí ọ̀pá yẹn ọ̀pá yẹn wá ń mira báyìí ń wá ń mira ló bẹ̀rẹ̀ sí ní ṣe bí ejò nígbà tánábì musa rí i ànábì musa fẹsẹ̀ fẹ ọ sá ọlọ́ni kódà kò wẹ̀yìn nígbà tó sá látàkàf ọlọ́run bá ní ya musa àkàbí ọyá tún padà síbi tó ti ń sábọ̀ wà látàkàf mọ́bẹ̀rù kí ló dé musa ọ sá ẹ̀rú bá ọlọ́run ò sì sọ pọ́ sẹ́bọ̀. lóbi jẹ́ pé àwọn nǹkan mi ń bẹ naturally tí ó bá yẹn ìyẹn ò sọ pé èèyàn ṣe bọ́ ṣùgbọ́n àwọn ìbẹ̀rù ti jọ́sìn ìbẹ̀rù kásọ̀ yẹn dọ́lọ́hún káti ẹ̀ wá gbàgbé lè ṣe nǹkan kan ju ẹni yẹn ni ọlọ́run bá ń sọ fún wa làwọn àfa ń sọ fún wa ká jìnà anabi musa titi ń sọ nti ọ̀pá rẹ̀ ń ṣe ẹ̀wọ̀ ló fi jẹ́ wípé ẹ jẹ́ ká dàlọ́ amúrọ̀. jama ẹ má máa dictate fọlọ́n lórí àlámọ̀rí wa sagbọ́rọ̀ rẹ síwájú ọlọ́mọ abẹ́ má sọ pé o mọ̀ tán má sọ pé o gbọ́n tán ẹ wo ẹ̀kọ́ kan ọlọ́run bí Musa léèrè kí ló ń bẹ lọ́wọ́ rẹ àwọn ọ̀pá mi nìyí mo fi máa ṣe báwọn fún yàn kódà o tún ní nǹkan mìíràn tí mo tún máa fi ṣe ọlọ́dà ọ̀pá kan náà tó lóun mọ tóun fi ṣe yẹn òun ò ṣe dúró kálọ̀ ní oyè ọ̀pá yẹn tún lè di nǹkan mìíràn tí wò lè rù láyé ló fi jẹ́ wípé kéyìn ó ṣe pẹ̀lẹ́ ọlọ́run ọba ọba alágbára ni kásá máa bẹ́ẹ̀ ọlọ́run ní musa ju ọ̀pá ọwọ́ rẹ lẹ̀ ìgbà tí musa ju ọ̀pá lẹ̀ wàlá mùdìbíràn kẹ́límà méjèèjì ń ó lágbára wàlá kéèyàn ó pẹ́yìn dà múdìbìrọ̀ ń kéèyàn ó síyán bí yorùbá ṣe máa ń wí kọ́mọdù ó gbọ́ bẹ̀ ọlọ́run tó ní wàhálà mi kódà kò wẹ̀yìn ẹ̀wọ́ lọ́hùn ìgbà tó wá sátọ́ sá eré tààrà ọlọ́run bá wá ní ya Musa eré ànábì Musa àkí ọ̀yá tó padà síbẹ̀ wala takhaf má ṣe bẹ̀rù. ibi tá a fẹ́ mú jáde nìyẹn ọlọ́run bọ́ wá ní ìnàkàmìnàlá dájúdájú rẹ̀ Musa ọjọ́ kan nínú ẹ ní ìfọkànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé o pa nǹkan mí ìpọ́nmọ́ lọ́hún amúnú ń bẹ fún ọ tó ń tó ṣe sọ pé òun bẹ̀rù tó ń bẹ̀ yẹn ọlọ́run ọba túmọ̀ rẹ̀ sí ṣíríkù ọlọ́run padà tún ó tún sọ pé ó ní amúnù ó ní fọkànbalẹ̀. innaka minal aminin torí pé dájúdájú Musa ọ̀kan ló jẹ́ nínú àwọn ẹni ìfọkànbalẹ̀ torí pé pa nǹkan míì papọ̀ mọ́lọ́run ọba tó da ojú Musa rí tó kan làwọn èèyàn ní Musa afẹ́rọ́ sojú báyìí ọlọ́run ní Musa sọ fún wọn pé làǹtàrọ́ ni àwọn oní ọlọ́run wọn ò gbá ọ̀dà àníwọ̀n èrò ọlọ́run alábì musa ni wo ń sọ fún wọn náà pé èmi gan ọ̀rọ̀ ọlọ́run òun rẹ̀ ni mò ń gbọ́ ṣùgbọ́n àwọn èèyàn mi láwọn rẹ́ ọlọ́run lọ àyè báyìí ẹ wá máa wo àpáta báyìí ẹ máa wo àpáta yẹn ẹ máa wo òkè dáadáa orí ibẹ̀ mo fẹ́ ẹ máa wo òkè yẹn dáadáa ọlọ́run ọba ní tí àpáta yẹn bá lè rórí gbà fàṣọ bàtàrà ní àà kedere báyìí ní gbogbo yóò rí mi. falama tajalla rabbu lil jabal ọlọ́run nígbà tá a fi ara hàn òkè ọlọ́run sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́run fi mọ́lẹ̀ hàn òkè ẹ́ kí ló tẹ̀lé falama tajalla rabbuhu lil jabal ja'alahu ọlọ́run ọba sọ òkè yẹn òkè yẹn sì pín sí bí ìgbà tí àwọn tí wọ́n ń ṣe granite yẹn tán máa fọ́ òkúta òkúta yẹn wá fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ odi òkè ó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ anabi musa wó lulẹ̀ àtúgbò àwọn wọn dákú odi forty days náà fi dákú lẹ́yìn forty days náà tó tají anabi musa ṣe rí bẹ́ẹ̀ kúta la kúra anabi musa ojú rẹ̀ rí tó pọ̀ ló fi jẹ́ pàwọn ọmọ Ísírẹ́lì àwo náà lè ń ṣẹlẹ̀ lára wọn náà lè ń rí dòní àwọn èbó àwọn náà ní tọpinpin tọpinpin wọn ò nítorí ẹ̀gbọ́n ọlọ́run ọba gbọ́ látara àdé eléyìí ọlọ́run ọba nírẹ̀ Musa inákàmínà dájúdájú rẹ̀ Musa ó máa jẹ́ nínú ẹni ìmọ̀nà ẹni ìmọ̀nà ló jẹ́ ọlọ́run ọba fi amúnù ẹni ìfọkànbalẹ̀ a jẹ́ pé béèyàn bá di òkú ọlọ́run ọba mú alẹ́dínà àmánú àwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ wàlámiyálbíso èèmánà òun bẹ̀tọ́lẹ́ tí wọn ò sì jẹ́ kẹ́bọ kó wọnú ìgbàgbọ́ wọn. ọlọ́run ọba nírú àwọn ẹni bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò máa wà fún wọn nínú gbèsè ayé wọn láyé bì ọkàn wọn ò balẹ̀ bẹ́ẹ̀ bá rẹ lòmíì ẹ máa béèrè sẹ́yìn òye ní pírọ́blẹ́mù ni yóò ah, ta owó mi sí i. <laughs> kò sí nǹkan kan ẹ̀sìn rẹ̀ lòmíì gbogbo tọ́lọ́run sì máa ṣe fẹ́ dà lọ́lọ́run ṣe fún síbẹ̀síbẹ̀ ọ̀kan rẹ̀ oníbalẹ̀ kò yí sí kò yí sí fún lájẹ́ kò yí sí kò yí sí ẹ̀rí lójú rẹ̀ pé ọkàn rẹ̀ ó balẹ̀ ẹ̀sìn rẹ̀ ni tí ò ní nǹkan kan ọkàn rẹ̀ ó balẹ̀ ibò ńlá jókòó là ń gbọ́ lọ́lọ́yìn ẹlòmíì tó bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ kò lè jókòó ara ò lè balẹ̀ ọlọ́run bá láwọn tán gbọ́ lọ́hún bó tí wọn ò da nǹkan kan pọ̀ mọ́ lọ́hún tí wọ́n mọ́ lọ́hún lọ́kàn ṣoṣo ìfọ̀kànbalẹ̀ ó máa jẹ́ ti wọn. ọlọ́run nírúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ àwọn nìkan lẹni tí ó mọ̀nà nínú tẹ̀fsíìrì wa lẹ́nì àwọn kókó mẹ́ta kan bẹ tààrí mú jáde àkọ́kọ́ nú ẹ̀ ó náà ni wípé ẹbọ kéèyàn ó pa nǹkan míì pọ̀ papọ̀ mọ́ lọ́hún ọba olótóbi jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ òun ló tóbi jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá bákan náà lábẹ́ kókó yìí gbogbo ẹnikẹ́ni téèyàn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ téèyàn ń gbìyànjú àti máa tẹ̀ láṣẹ ọlọ́run kéèyàn ó má fọkàn balẹ̀ lórí pé ẹbọ mà lè yọ kọ́rọ́ wọnú ìmánì èèyàn kéèyàn má fọkàn balẹ̀ o kódà èèyàn lè mọ́mọ́ o lè o lè rápálá wọlé ìdí nìyí tó fi dẹ́pá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anabi gan bó anabi ṣe tóun anabi tún máa bẹ lọ́n lórí ọ̀rọ̀ bọ anabi a máa sọ pé alahuma ìrẹ́ ọlọ́run anabi máa ń sọ pé ìrẹ́ ọlọ́run anabi máa ń tọrọ àdúrà pé alahuma ìrẹ́ ọlọ́run inni a'udhu bika mo wá sọ lọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run an ushirika bika wa ana a'lam ọlọ́run dákun sọ mi kúrò níbi kí n wá ṣẹbọ pẹ̀lú ìrẹ́ ọlọ́run tí mo sì mọ̀ pé bọ́ ni ọlọ́run nǹkan bẹ́ẹ̀ sọ mi ń bẹ̀ mọ́jẹ̀ ń lè ṣe láéláé. bákan náà wà stagfiruka lima la alamu ìwọ ọlọ́run dákun foríjì mi èyí tó ṣèèṣì tí mo ṣe tí mi mà pẹ́ẹ́bọ ni ọlọ́run dákun foríjì mi ẹ sànàbí ò ṣẹbọ ni jama láyé ànàbí ò lè ṣẹbọ bó ti wulẹ̀ kódà ànàbí fẹ́ ṣe ájì ájì là ànàbí fẹ́ ṣe ànàbí tó ń bẹ lọ́n pé rẹ ọlọ́ ájì mi dákun má kí àṣẹ hàn má ó wọnú ájì tí mo fẹ́ ṣe sáṣẹ hàn ọ̀wọ́ sí ànàbí sọlá kó lè wọ ṣùgbọ́n ànàbí fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa tọrọ àforíjì ní gbogbo ìgbà pé ọlọ́run dákun nǹkan gẹ́pàsì ṣe la fi ṣe tó sì jọ mẹ́bọ kọ́lọ́n kó foríjì wá gbogbo èyí tá a bá wá mọ̀ lójú méjèèjì báyìí tá a ti gbọ́ nínú wáàsí pẹ́ bọ̀ ní ẹjẹ́ ká jìnà sí àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tá a fẹ́ mú yọ nìyẹn torí pé gbogbo nǹkan lọ́wọ́ bá lè fojú fò níjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmọ̀ ṣùgbọ́n kò lè ẹbọ bá gbogbo sẹ́yìn jẹ́ níwájú Ọlọ́run bákan náà kókó ẹlẹ́ẹ̀kejì nínú tẹ̀síìrì wa lẹ́nu ó náà ni wípé kéèyàn ó jìnnà sẹ́bọ kéèyàn ó jìnnà sí ìpa nǹkan mí ìpọ̀mọ́lọ́run kéèyàn ó mú Ọlọ́run lọ́kàn ṣoṣo kéèyàn ó gba Ọlọ́run lọ́kàn ṣoṣo kó mọ Ọlọ́run lọ́kàn ṣoṣo ìyẹn nìkan ló lè mú kọ̀ọ̀kan balẹ̀ wá sínú ìgbésí ayé yẹn lórí gbogbo condition téèyàn bá bá rẹ̀ yẹn ìyẹn ló lè fìfọ̀kàn balẹ̀ torí pé ní tí wọ́n ń pè ní amúnù ìfọkànbalẹ̀ kì í ṣe nǹkan àfojúrí ìfọkànbalẹ̀ wà psychological tó ti wá báyìí kì í ṣe téèyàn ń fojú rí ẹlòmíín bẹ béèyàn bá wọnú ilé ẹ nínú sítì rúùmù ẹ lè ju gbogbo bí lọ kí lọ fẹ́ jẹ tó rí jẹ lọ́dọ̀ ẹ tó bá ìsúnmọ́ wà lọ́kàn wọn balẹ̀ kọ̀tán ṣùgbọ́n gbogbo táà ń rí téèyàn máa rí téèyàn gbọ́ kan balẹ̀ ọ̀ládé ìfọ̀kànbalẹ̀ kò wá physical nǹkan ẹ̀mí ni ẹni tó wá ní ẹ̀mí òun sọ nǹkan tí ó mú fọ̀kànbalẹ̀ wá ń bẹ̀ òun náà ọlọ́run ọba ló jẹ́ ká mọ̀ pé àní kò ṣe tọ́lọ́run kó o sì dìrọ̀ mọ́pọ̀ ọlọ́run ló lè mú fọ̀kànbalẹ̀ wọnú ìgbésí ayé kì í ṣe kó mọ sákiri nínú tẹ̀síìrì wa tì ní àrímújáde ń bẹ̀. bákan náà kókó ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá tó bá ti ń pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hún kò sí bẹ́yìn bá òpó kan rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ bá súnmọ́ dáadáa kò lè sí ọkàn balẹ̀ nínú ìgbésí ayé àwa bẹ̀ lọ́wọ́ bá nu títóbi rẹ̀ ọlọ́run ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa èyí tá a gbọ́ lẹ́nì ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní abẹ́ lọ́wọ́ bá nu rẹ̀ ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa má ṣe ní ìbálẹ́jọ́ burúlé wa léré. abdali máa ń ومكلا وكفاني ومكلا وكفاني صلى البديع المنان على النبي الرماني شمس البرايا مليح ونوره بالوالي وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أما so a lè ra ìgbà question and answer so that ṣe ń bá fẹ́ mọ̀ lálẹ́ máa lọ so a immediately lẹ́yìn asúrì lálámọ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ètò ọlọ́run ìdíwọ́ kan ló ló dí mi lọ́wọ́ yóò jẹ́ wá kí asúrì mi wọ́n pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run kó sọ àjọ ọ̀la lọ so a wá ti kí asúrì tán a máa bẹ̀rẹ̀ bàbá ṣọ́ra insha Allah ẹran ọ̀bọ ètò lálàáfíà náà rọ àwọn afáàní pé àlẹ́tọ̀ kí ẹran ọ̀bọ yìí lẹ́tọ̀ fún mùsùlùmí kó jẹ́ haram ni ká sọ bá ní pọ́nbélé mùsùlùmí èdè ẹran ọ̀bọ haram ni yálà nú àwẹ̀ ni o ó fẹ́ fi jẹ sàárì ni o haram ni mo máa ra àwọn kan níbi express yẹn tó máa pa ọ̀bọ tó máa fi múra ṣé ẹ̀rù oníbọ̀ tó o bá rórí yìí gan lórí oúnjẹ lórí <laughs> ẹ̀ ń tẹ́ńtẹ́lẹ́ àwọn ilé ìlẹ̀jẹ̀ yẹn so haram ni nínú Islam bákan náà wọ́n ní gbólóhùn tí yorùbá máa ń sọ wípé ẹ̀kẹ́ èèyàn ní oníbẹ̀rù yorùbá tí yorùbá ń sọ ń ni onítìjú kì í ṣe pé bẹ̀rù ẹ̀rí pápọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn máa ní pé àwọn ọ̀bẹ̀rù àwọn ọ̀lẹ́ni táwọn ń bẹ̀rù ọlọ́run nìkan làwọn bẹ̀rù báwọn láwọn táwọn ń tijú tó ti yé ọ̀dà akápè ni kéèyàn ní onítìjú ju ká ní oníbẹ̀rù lọ ọlọ́run làwọn ń bẹ̀rù ṣùgbọ́n alẹ́ lónítìjú pé tọ́ba lónìí pé ah lágbájá pẹ̀lú pé ẹni báyìí dá sí inṣàlá òyìn ló ní tìjú nìyẹn ó sì dá kéèyàn ó ní bọ́ bá ń ṣe kíni kan ah, ẹ lọ sọ fún lágbájá tí lágbájá bá bá a sọ̀rọ̀ yóò gbọ́ iyì ọmọ nìyẹn nìyẹn ṣùgbọ́n agbé kíni ọkọ ń sọ̀rọ̀ ìyàwó rẹ̀ ń fa wàhálà ládùúgbò ọkọ wa dé ìyá lágbájá ó tu ọ̀n bẹ̀rẹ̀ pé ṣé ìkórè ẹ̀ ò pé ah. ṣé ọkọ kan yẹn ó rìfáàsì sẹ́yìn nítorí <laughs> ọkọ fọwọ́ sọ ọkọ yẹn lọ́ọ̀kan pé ìgbọ́ ṣé orí ẹ̀ ò pé ìwọ náà sọ pé kí n dákẹ́ irú obìnrin yẹn náà àti mọ irú obìnrin tí irú àwọn obìnrin bẹ́ẹ̀ jẹ́ àbákan náà ǹjẹ́ orúkọ tí èèyàn bá gbajúmọ̀ bẹ́ẹ̀ látara sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ tó bá di john náà so mi ò lè sọ nǹkan kan lórí èèyàn <laughs> tó bá di john náà <laughs> ọlọ́run òkùnkùn nífẹ̀ẹ́ lòmí ìsèèyàn kò lè dojúrú so kọ́lọ́run ọba kí ó wa so ńgbà tá a sì ti ń jẹ́ ọkọ̀ tó dáa so kọ́lọ́run ọba mọ̀jẹ̀ ọkọ̀ bàjẹ́ ẹni tí ó tó ń ta oúnjẹ nínú Ramadan kí ni ìdájọ́ ẹ̀ mùsùlùmí èyí tó dáa jù òun náà ni pé kó máa ta oúnjẹ rẹ̀ yẹn lásìkò ìsinu kó máa dáná nígbà ìsinu òun ló dáa jù fún mùsùlùmí so that àwọn tó bá fẹ́ roúnjẹ yẹn wọ́n lè roúnjẹ yẹn gbà náà tó bá sì lè gan torí pásítọ̀ ìsinu yẹn náà ọ̀pọ̀lọpọ̀ náà dáná lé rẹ̀ ṣùgbọ́n àwọn ìlú kan ń bẹ àwọn èèyàn dáná àwọn bòmí àwọn èyí dáná jalè ìsínú sàárì gan tékèwé ni ọ̀rà lọlé so irú bẹ yẹn kódà kó o dáná nígbà sínú yẹn gan ọ́ ju kó dá látàárọ̀ lọ tó ti wà báyìí tó o àwọn èèyàn lọ́wọ́ láti mọ ẹlòmíín bẹ àsìkò nǹkan ní o tún dáná ẹ wá jẹ wá jẹ wá jẹ o fata'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti mọ gbómi lọ báwọn èèyàn kan gbọ́n bó ń ṣàdúrà sínú chọ́ọ̀chì la ntọ́lọ́hún ṣe fáwọn mùsùlùmí ó ti tó bí kankan bá ṣẹlẹ̀ kí ni islam ní ká ṣe sí nítorí pé àlè bígbà téèyàn ń fi tó lóore ń tó kù díẹ̀ káàtó tí ò dáa tó fi rọ́pò tó dáa ni so ti wà báyìí kò lẹ́tọ̀ irú ẹ tó wá ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pè ẹ mọ́ ti jà sọ pé kèfèrí ni torí pé lómi ń bẹ wà láì àwa lẹ́rù kó yé kó yé o àwọn ìwé kankan náà ni ìbádùá náà ni ọlọ́run ọ̀pá àdúrà kó yé àwa pè àwa ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn fún lórí ẹ̀ tọ́ba tó wá insist pé òun mọ̀ like òun sì fẹ́ràn àgbédàjọ pé ó ti rí kèfèrí o pẹ̀lú èyí tó ń ṣe yẹn torí pé o ti sọ kúnú ẹ̀mí rẹ pé o fẹ́ràn nǹkan yẹn ju Islam lọ ẹni ẹbí kèfèrí nìyẹn tó kọ́lọ́wọ́n bá ti ọlá rẹ ga kí ó mọ̀jà ara padà sí ibú o wa sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam akẹ́ àwọn stars wa Abdulhamid Hanafi.